الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني كيف جاء الأحد ní ìtọ́jú ìjọ kẹtàlélógún nínú oṣù sọ́fàr ìjọra fourteen forty two ó sì déédéé ìjọ kọkànlá nínú oṣù october ìlàdí twenty twenty láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ Jalsatul Basira ilé ìtòsókè yóò wáyé lónìí láti nà tẹ̀ra الإمام مالك رحمه الله أتدي بباب ما جاء في القبلة إن انتوا نقوى قبلة ibita ما dojú قوانين وصلاة sọláàtì wa حدثني يحيى عن مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر أنه قال بينما الناس بقبى في صلاة الصبح إذ جاءهم آت فقال إن رسول الله صلى الله عليه وآله وسلم قد أنزل عليه الليل قرآن وقد أمر أن يستقبل الكعبة فاستقبلوها وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة إبواي أنصفوا عنك القبلة قدسي تبافس الصلاة مالك رحمة الله عليه أقبالته عبد الله ابن عمر رضي الله عنهما أني بينما الناس بقبى يتوقع يواني قبى قبى إذا لا النبي صلى الله عليه وسلم فوق مثل هذه òbí فقط ṣe hijira wá sí alimadina mẹ́sàlásí ń ilé ìtàmì sí Masjid Quba mọ́sálásí yìí ọ̀kan nínú àwọn àyè tó lọ́lá ńlá tó yẹ kí mùsùlùmí kọ́ bẹ́ẹ̀ wò tó bá lọ sí Al-Madina ni nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé gbogbo ẹni tó bá fi lè sè mára láti lé tó sàlù láti lé tó wá lọ sí Masjid Quba nítorí àti lọ́ọ́ ṣe sọ̀láàtì ń bẹ̀ tó wá ṣe sọ̀láàtì ní bíbí ní mẹ́tíláṣí tá a wéyìí ọlọ́run ọbọ̀ fún nítàn ní ládàá umra ẹ sì mọ̀ pé kéré jù ní ìmọ̀ ti ṣe rákà méjì láti ti ṣe sọ́lẹ̀ sọ́lá ńlá ti ń bẹ fún kéèyàn lọ sí mẹ́tíláṣí kùbánì. ṣùgbọ́n abdullahi bin umar níbí wọ́n ní baynama an-nasu bi Quba fi salati as-subh láàrin ìgbà táwọn èèyàn ń bẹ ní Quba ebi dáadé ṣe salati as-subh lásùbà kò fi hàn wá wípé báyà nu mọ́tíláṣí ni wọ́n wà ìyẹn mọ́tíláṣí tá nàbì ti kọ́ síbẹ̀ kò sì fi hàn wá wípé kìí ṣe nu mọ́ṣáláṣí ètò súnmọ́ jù ní kọjá mọ́ṣáláṣí Kúbà nítorí pé àmọ́ mọ àwọn èèyàn láyé ànábì sallallahu alaihi wa sallam pé kí wọ́n jẹ́ni tó ṣe pé wọ́n kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fún wọn kó wọ́n pa mọ́ṣáláṣí yẹn láàyò kó wọ́n má máa ṣe sọ̀láàtì nínú rẹ̀ kó wá jẹ́ kó bómi tó yàtọ̀ sí mọ́ṣáláṣí wọ́n ti máa tò ṣe sọ̀láàtì bó tilẹ̀ jẹ́ pé nínú ìtọ́nà fi mú kí àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam kó yàtọ̀ sáwọn àjọ tó ti síwájú ó náà ni ìdánàbì sallallahu alaihi wasallam sọ nígbà tó sọ pé u'titu khamsan lam yu'tahunna nabiyyun qabli ọlọ́wọ́n bá fún mi láwọn nǹkan márùn kan tó ṣe pé ọlọ́wọ́n bá òfin ànábì mi ìṣáájú tèmi nínú àwọn nǹkan márùn-ún yẹn ó ní wa ju'ilat liya وتربتها طهورا ọlọ́run ṣe gbogbo lẹ̀ fún mi ní mọ́ṣáláṣí ìpẹ́ rẹ̀ náà tó sì má tó lè ṣe nǹkan mí ní eléyìí túmọ̀ sí pé gbogbo ibi tí sọlá ti bá ti bá wa ibẹ̀ náà ní wa wa kọ́sàmá ti jẹ́ ọ̀kan nínú àwọn àyè tí ò ti tọ́ pé ká ṣe sọlá tì nínú ẹ̀ gẹ́gẹ́ bí orí àkìtàn àbí ibi tí wọ́n ti ń pẹran àbí ibi tí wọ́n ti ń ṣẹ̀gbìn أينما أدركت رجلا من أمتي الصلاة فتم مسجده ibikíbi tí sọláàtì bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́síláàtì rẹ̀ nù. tòun bá tó sọ pé láàrin ìgbà táwọn èèyàn kan ṣe àṣùbà lọ́wọ́ ìní ìròyìn ti wá bá wọn kò sọ pé nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n aláì jọ̀hún lẹ́yìn ìgbà dáná bí sallallahu alaihi wasallam tó ti kọ́ mọ́ṣáláṣí kò báyìí tó máa sọ pé àwọn èèyàn ti sọ láti ní kò bá nǹkan tó súnmọ́ jù náà ní kọjá pé nínú mọ́ṣáláṣí dáná bí ti kọ́ yẹn kí láàrin ìgbà táwọn èèyàn ṣe àṣùbà nínú mọ́ṣáláṣí idh ja'ahum atin lẹ́nìkan bá wá bá wọn ọba wọn lórí pé wọ́n ń ṣe sọ̀láàtì yẹn lọ́wọ́ faqala inna rasulallahi sallallahu alayhi wa sallam qad unzila alayhi laylata qur'anun ó ní ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ti sọ alukur'ani kalẹ̀ fún lóru yìí wọ́n ti sọ alukur'ani kalẹ̀ fún lóru yìí waqad umira an yastaqbila al nínú alukur'ani tó lọ́n sì sọ kalẹ̀ fún yìí ọlọ́run ti pa ànábì sallallahu alaihi wasallam láti wípé kàábà ní kó máa dojú kọ. fastaqbaluha gbígbọ́ táwọn èèyàn náà gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n bá di kí wọ́n dojú kọ kàábà. wa kanat wujuhuhum ila Sham tẹ́lẹ̀ ṣáàmù ni wọ́n dojú kọ tẹ́lẹ̀ fastadaru ila al wọ́n wá yípo kọjú sí kàábà ẹgbẹ́ wa yìí ó ń tọ́ka sí nǹkan tó pọ̀ nínú àwọn nǹkan tó ń tọ́ka sí òun náà ní pé àwọn mùsùlùmí níbikíbi tí wọ́n bá wà láyé ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n á máa ṣe sọ̀lẹ́ẹ̀tì wọn ní jàmá níbikíbi táwọn mùsùlùmí bá wà wọ́n á máa ṣe sọ̀lẹ́ẹ̀tì wọn ní jàmá wọn ò jẹ́ni tó ṣe wípé ilé iná ni wọ́n máa ń lẹ́kìmá láti ṣe sọ̀lẹ́ nítorí pé Ibn Umar ni baynama an-nasu bi Quba fi salati as-subh wọ́n túmọ̀ sí pé ẹni tó bá lè rọ̀ lọ́rùn láti wá ṣe sọ̀láàtì níbi tánàbí wà wọ́n máa ṣe ń bẹ̀ àìwá lè débi tánàbí sallallahu alaihi wasallam wà kò túmọ̀ sí káwọn náà máa ṣe sọ̀láàtì wọ́n jàmáà. pàápàá jùlọ àti mọ̀pá nàbì sallallahu alaihi wasallam kìí ṣẹni tọ́lọ̀ ń dá tí ò ní kú ànábì ó kú níjọ́ tí ọjọ́ kú rẹ̀ bá pé ni a sì ti máa ṣẹ̀sìn láti ìgbà tánàbì ti wà láàrin wa àní pátì lẹ́yìn ìgbà tánàbì náà bá sí má nínú tó sì ti hàn tó yé wa dáadáa òun náà nípa nàbì sallallahu ó ti kọ́ àwọn rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì yè kooro nínú ẹ̀kọ́ tó kọ́ wọn débi pé àwọn náà wọ́n ti lè máa síwájú ṣe sọ̀láàtì fáwọn èèyàn ní gbogbo ibikíbi tó ní kálukú wọn bá wà. gẹ́gẹ́ bá ti ṣe rí hadithi Mu'adh ibn Jabal radiyallahu anhu bó máa ń ṣe ìmáàmù fún àwọn èèyàn rẹ̀ ní Kùbá tó bá ti padà sílé. Si lẹ́yìn ìgbà tó náà ti ṣe sọ̀láàtù al-Isha lẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam yóò tún wá lọ ṣe ìmáàmù fáwọn èèyàn rẹ̀ nínú sọ̀láàtù al yìí kan náà so ó túmọ̀ sí báwọn nàbì ti kọ́ àwọn sọ̀hábà rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì ti gbẹ́kọ̀ọ́ kọ́dà kò bá tún súnmọ́ wọ́n bẹ nínú àwọn sọ̀hábà tó yẹ pé láti gbà yẹn làwọn ti wà ní Sham wọ́n bẹ nínú àwọn tó yẹ pé láti gbà oníkálukú wọn náà sì ń sẹ́sìn wọ́n ń fẹ́sìn yẹn wọ́n fi ń kọ́ àwọn èèyàn lágbọ́n ibi tí wọ́n wà. nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ òun náà ni pé ẹni tó wá bá àwọn èèyàn yìí tó wá fún wa níròyìn nípa Al-Qur'ani eléyìí tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fánàbì sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ nípa pé àwọn sọ̀hábọ̀ dásẹ̀ ládásẹ̀ kúrò lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kàkà bẹ́ẹ̀ wọ́n ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà láti máa láǹfààní àti gbọ́ àwọn òfin ìlànà àti ìmànà tuntun tuntun tọ́nà bá ń sọ̀kalẹ̀ nítorí tí èèyàn bá jẹ́ mùsùlùmí ní ìbẹ̀rẹ̀ islam ní ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ti rí Mẹ́kà gbà padà. ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó ṣe hijira lọ sí Medina nítorí àwọn sábàbí tó pọ̀ ọ̀kan náà àwọn sábàbí yẹn òun náà ni pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti ṣe ká jagun ó ti ṣe lọ́ràn yẹn lórí wa dábàá sì jagun àwọn èèyàn náà làálò kò lè rọrùn láti kéde ogun láti ja ìjà pẹ̀lú àwọn kèfèrí borí wọn ní ìgbà tá a bá láwọn ẹni tá a lò fún ogun yìí báyìí kò sì lè rọrùn kọ́kàn nínú mùsùlùmí kó wọn bẹ ní sham kẹ́nìkan bẹ ní tabuk àbí yemen àbí kẹ́nìkan máa bẹ ní al-iraq káwá sọ kókun táwọn afẹ́ lọ jà yẹn ibi tá a ti fẹ́ lọ jà òun náà ni òun náà ni ilẹ̀ yemen báwo làwọn èèyàn yóò ṣe rìn tí wọ́n fi wá bá wa táàfin kó wọn lọ sójú ogun yìí kò ní rọrùn ìdí nì tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti gba islam ọ̀ràn yẹn ni kò ṣe hijira sí Madina nínú sábàbí tó tún wà nídìí pé tẹ́ bá ti gba Islam ẹ ṣe hijira sí Madina onáà ní kẹ́ lè bá aláǹfààní àti máa ní ìmọ̀ ọ̀tún nípa ẹ̀sìn tẹ́ lẹ́gbà kẹ́ lè bá àmọ́ ṣẹ̀sìn yẹn bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ nítorí pé ẹnu ànábì sallallahu alaihi wasallam láti máa gbọ́ òní ò máa ṣàlàyé rẹ̀ fún yín òní rọrùn fún yín láti gbọ́ ń pa rẹ̀ à ń bọ̀sibọ́sí pẹ́ tiẹ̀ rí lò tẹ́ ẹ̀ bá ti sí nítòsí rẹ̀ nítorí pé gbogbo nǹkan tá a lè lò láti máa gbọ́rọ̀ ẹni tó wà ní òkèèrè réré kétékété bí ẹni pa àwọn awájú rẹ̀ kò tí ì sí láyé nígbà náà kò tí ì sí láyé nígbà náà torí ẹ̀ á rí i pé àwọn èèyàn dásẹ̀ kúrò lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam ẹ̀kọ́ mi wọ́n tún ní pé lẹ́yìn táwọn sàhábà bá ti gbọ́ ẹ̀kọ́ kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn kì í pa mara wọ́n máa ń tètè tàn ká torí kẹ́ni tí ó bá gbọ́ kó náà lè gbọ́ ẹni tí ò sójú rẹ̀ kó náà lè bá a mà ìdí nì tó fi jẹ́ pé ńgbà tárakùnrin yìí tó ń ti nímà nípa pé ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ àlùkùránì kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ike kọ́ máa kọjú síbi tí ń kọjú sí mátẹ́lẹ̀ alkaaba ẹni kọ́ máa kọjú sí ní ìsìn so arákùnrin yìí ó sì bá báwọn èèyàn ibi dáná fi kọjú sí tẹ́lẹ̀ ni wọ́n kọjú sí lórí sọ láti ẹyọ kan ó wá sọ fáwọn èèyàn yìí pé ọlọ́run ti sọ alukurani kalẹ̀ báwọn ibi sallallahu alaihi wasallam kọ́ mọ́ kọjú sí ibi tí ń kọjú sí mọ́ tẹ́lẹ̀ orí sọ láti yẹn ni wọ́n wà tí wọ́n ti wá yípo tí wọ́n kọjú sí ibi tí wọ́n kọ̀yìn sí nítorí pé ibi tí kọjú sí ibẹ̀ ni wọ́n pàpà máa kọ̀yìn sí tó bá ti ń kọjú sí alikaaba tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń kọjú sí Baitul Maqdis ní asham téèyàn bá wá kọjú sí alkaaba ajẹ́pẹ́ èèyàn yìí pò ibi tá a kọjú sí tẹ́lẹ̀ ibẹ̀ ló kù tá a kọ̀yìn sí nísìn tọ́ eléyìí jẹ́ bá a rí i pé nínú hadithi yìí ẹ̀kọ́ mi tún bẹ́ńbẹ́ wípé khabarul wahid hujja ìròyìn téèyàn kan mú wa ẹ̀rí mbẹ́mbẹ́ o òfin ṣẹ̀rí àti tọ́ka sí pé ká lò سواء أكان ذلك فيما يتعلق بالعقيدة أو ما يتعلق بالأحكام الفقهية ìròyìn téèyàn kan mú wa á máa lò ó kò bá jẹ́ pé ìròyìn yẹn ó dá lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa ni àbọ̀ dá lórí tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ nípa òfin eléyìí tó yapa sí àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ́jú pé àwọn tako nǹkan tí khabarul wahid tó lè tọ́ka sí a rí nínú àwọn èèyàn àwọn ẹni tí wọ́n sọ pé khabarul wahid ìròyìn téèyàn kan mú wá a lè máa lò ó nítorí pé ìròyìn téèyàn kan mú wá yẹn tá a bá la fẹ́ lò kò ní í múnádóko nítorí tó bá kọ̀rọ̀ nípa tẹ̀wọ́fíìdì ní bá ń sọ ọ̀rọ̀ nípa ìmánì ní bá ń sọ kó láti fẹ́ gbà wọlé torí àwọn míì sọ pé ká lò fi àjámi láfi àlàkìdà ká lè lò níbi àwọn òfin àmọ́ ká má lò níbi ìgbàgbọ́ eléyìí ọ̀dọ́gba nítorí pé àdìsí tó wà wájú wa yìí ó fi hàn wá pé khabarul wahid hujja fima yata'allaqu bil ahkam ike ìròyìn téèyàn kan mú wa ẹ̀rí ni ló tó múnádóko tá a lò níbi ń tọ́jà mọ́fìn nítorí pé nísìnyìí ọ̀rọ̀ wọn ní ká ẹ má kọjú síbi tá à ń kọjú sí mọ́tẹ́lẹ̀ òfin wọ́n gbọ́ wọ́n sì ṣe gbọ́ tà gbọ́ wọ́n sọ pé ẹ̀ ṣe pé méjì ẹ̀yin tẹ́ gbọ́ léyìí lẹ́nu ànábì ò ṣe pé mẹ́ta ẹ̀yin tẹ́ gbọ́ lẹ́nu ànábì ò ṣe pọ̀ àwọn ò ní yé kọjú síbi tá à ń kọjú sí ó dìgbà téèyàn púpọ̀ bá sọ fún wa wọn sọ pé àní yí kọjú síbi táwọn kọjú sí àfi táwọn náà bá tó gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wa alihi wasallam èèyàn kan ṣoṣo ló mú ròyìn yìí wá bá wọn wọ́n sì tẹ̀lé tó bá sì jẹ́ pé nípa àkídà ni ìjọjẹ má ìgbàgbọ́ atúntì rí nínú ẹgbà wa Mu'adh ibn Jabal radiyallahu anhu ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tọ́ra lọ sílẹ̀ Sham ànábì sallallahu alaihi wasallam fi hàn pé innaka ta'ti qawman من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله أو يتوى الله بان أو يكن نينا وان كون ترى ساجوتين أقوكم كتوى أقوكم ولو سيديره تين كمي أقوده سواجوره ونانيكم أجاري كيكو سنتطلاتي فدودو جوسي فدودو دافي الله wọ́n sì tún jẹ́rìí lódodo pé anabi muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run káwá pé mu'ad ó délẹ̀ yemen wọ́n wá sọ fáwọn èèyàn yẹn wípé sallallahu alayhi wa sallam tó rán mi sí yín òun náà ní pé kí n pè yín lọ sí di kẹ́ ẹ máa ṣe allah lónìí kan ṣoṣo tí anabi muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run káwá pé àwọn èèyàn yẹn wá ń bá jiyàn pé à sànàbí náà ló sì rán màsánù bá fẹ́ rán nírúsẹ́ yìí báyìí ẹ̀ ṣe pé méjì màsánù bí fẹ́ rán rúsẹ́ yìí ẹ̀ ṣe pọ̀ wọn à ní sọ bẹ́ẹ̀ tó ní tí wọn bá sọ náà ní pé sami'na wa ata'na agbọ́ á sì tẹ̀lé láwọn ẹni tó bá gba ìsìláàmù nínú wọn tó eléyìí túmọ̀ sí pé khabarul wahid hujja. في العقيدة وفي الأحكام الشرعية kò bá jẹ́ nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àbí tó ní í ṣe pẹ̀lú àwọn àdájọ́ òfin ṣẹ̀ríà ẹ̀rí tó múnádóko ní khabar al-wahid لا سيما إذا كان ذلك الخبر الواحد التفت به القرائن pàápàá jùlọ tó bá pé khabar al-wahid yẹn àwọn nǹkan kan tó máa ń fún ọ̀rọ̀ lágbára ó ti yípo rẹ̀ bí ká pé اتفق على روايته الشيخان pé al-Bukhari àti Muslim wọ́n jọ gbé jáde bákan náà إذا إذا استقبلته الأمة بالقبول tí gbogbo àlùmọ́ náà bá pàdé irú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ máa yẹn pẹ̀lú pé wọ́n gbà wọlé ṣe irú àwọn ẹgbàáwọ̀ ọ̀rọ̀ máa àti wọ́n á máa sọ pé kọ́bọ̀rù wáhìn ni kò tẹ̀ sáyè fún nínú àwọn nǹkan tó tún wà nínú àdéhìí yìí òun náà ní pé alukur'an tẹ rí yẹn torí pé sọ̀hábí sọ pé inna rasulallahi sallallahu alayhi wa sallam qad unzila alayhi laylata qur'an wọ́n ti sọ alukur'an kankanlẹ̀ fanabi lóru òní lóru tó kọjá yìí ẹ̀rí tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí pé alukur'an yẹn díẹ̀díẹ̀ lọ́lọ́run bá ń sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam láti gbàdégbà bí àwọn àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ bá ti ṣe rí bí bùkátà sísọ̀kalẹ̀ bọ́ bá ti ṣe tó ìlọlọ́wọ́n bá ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé ọlọ́wọ́n bá fi gbé ẹ̀sìn fún wa ó sì pé sísọ àlùkùránì náà kalẹ̀ fún wa débi pọ́lọ́wọ́n bá ń sọ fún ànàbì sallallahu alaihi wa sallam ní ọjọ́ Àrafà ní hijjatul wada' hajj ìdágbére tánàbì ṣe pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam diina lónìí yo mo ti pé ẹ̀sìn yín fún yín mo ti pé ìdẹ̀ra mi lé yín lórí mo sì yọ́nú sí islam kó jẹ́sìn fún yín àmọ́ pé irú àyà yìí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ fáwọn yahood irú àyà yìí Ọlọ́run sọ̀kalẹ̀ fáwọn nasara ni ló mú kí ọ̀kan nínú àwọn yahood ọmọ sọ yìí pé àyà kan bẹ nínú alukurani tó lọ ń sọ kalẹ̀ fẹ́yìn mùsùlùmí tó bá yẹ pé àwa lọ́lọ́run bá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ sínú àtọ̀wúrọ̀ àtàfánàbí musa ni gbogbo ọjọ́ ayé làbá máa fi àyà yìí làbá máa sọdún fún nítorí pé orí ńlá ni tọ́lọ́run sọ pé òun ti pẹ́ sí fún wa ìyẹn ni pẹ́sìn tọ́lọ́run bá fún wa kì í ṣe ẹ̀sìn tó ní àdínkù kì í ṣàjàǹbàkù ẹ̀sìn amọ̀sibọ́sí pé àwọn kan wá lọ kóra jọ wọ́n mọ̀ gbìyànjú láti tún ṣe àfikún lórí rẹ̀ ńgbà tí ò tí ì pé ẹ̀sìn tó ti pé iná lọ́lọ́wọ́n bá fún wa kò sáyè fẹ́ni kankan láti sàdádá lẹ́nu ẹ̀ ẹni bá fẹ́ gbọ́ ẹ̀sìn ti ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ tí ń jẹ́ alìsílámù yìí kó padà sídi alukur'an àti sunna ọlọ́run tó wá ti pé ìdàrú òun lé wa lórí à orí ńlá ni o orí ńlá lọ́lọ́run ṣe fún mùsùlùmí ọ̀wá ni ọ̀rọ̀ bíi túlẹ̀kùnmù ìsìlámù dínà mo yọ́nú sí islam fún yín kó máa jẹ́sìn fún yín ọlọ́run yọ́nú sí islam kó kọ́ jẹ́sìn fún wa ẹ̀sìn wo wá nìwọ́ wá ń wá ká tí ò ní dẹ̀sìn mọ́ lọ́wọ́ tó bá sí islam. eléyìí túmọ̀ sí wípé ọlọ́run sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé sísọ rẹ̀ pé ẹ̀sìn náà pé. ọdún mélòó wá lọ́lọ́run fi sọ kalẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì iná làwọn olùmọ̀ sọ lórí eléyìí ọ̀rọ̀ tó wọ́pọ̀ jù òun náà ni pé ọdún mẹ́tàlélógún lọ́lọ́run fi sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ pẹ̀lú iqra bismi rabbika alladhi xọlẹ̀ khalaqal insana min alaq iqra wa rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam. ọlọ́run fi ọdún mẹ́tàlélógún sọ̀kalẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ tó kọ́ sọ̀kalẹ̀ nù torí kì í gùn gùn gùn gùn gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ètò ọlọ́run sì sọ̀kalẹ̀ káì ọ̀nà ni wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun àyà ńlá ni gẹ́gẹ́ bí gbogbo àyà al-Qur'an ẹ bẹ̀rù ọjọ́ kan tí wọ́n dá yín lẹ́yìn náà tá a wàá pè fúnikálukú yín ẹ̀san tó gbélé ayé ṣe láì jẹ́ pásáàbò sísẹ́ nìkan yìí ọlọ́ọ̀ni ẹ bẹ̀rù ọjọ́ yìí tẹ́lẹ̀ yìí bá yé wa díẹ̀ díẹ̀ lọ́lọ́wọ́n bá ń sọ alukur'ani yìí kalẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ tuntun wà nínú hadithi òun náà ní pé àwọn mùsùlùmí ti ń ṣe sọ̀lẹ́ tẹ́lẹ̀ sí ìhà Baitul Maqdis eléyìí tó yẹ kó wà ní Asham Baitul Maqdis tó wà ní Asham òun náà ni wọ́n ń pè ní Jerusalem ìhà abẹ làwọn mùsùlùmí ń dojúkọ tẹ́lẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá ó tó pa láṣẹ wípé kí wọ́n máa kọjú sí. Si alikaaba anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ṣe hijira wá sí madina gẹ́gẹ́ bí ó ṣe wá nínú ẹgbà wá kan níìsì anabi ṣe ọdún mẹ́rìndínlógún oṣù oṣù mẹ́rìndínlógún tó fi ń kọjú sí anabi kó jẹ́ pé alikaaba ni làwọn ń kọjú sọ anábì máa ń gbójú sókè lọ́pọ̀lọpọ̀ pé kọ́lọ́hún ọbọ̀ gbà fún un láti máa kọjú sí alikaaba ṣùgbọ́n tọ́lọ́hún ọbọ̀ gbà títí tó fi ṣe oṣù mẹ́rìndínlógún tó fi ń kọjú sí Baitul Maqdis lẹ́yìn rẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wá wá gbà kíkẹ́ kó wọn máa kọjú sí alikaaba àti màkúwá nàbì sallallahu alaihi wasallam ṣáájú kó tó ṣe hijira pẹ̀lú bíi ọdún kan lọ́lọ́run ti kọ́kọ́ ti sọ láti lọ́ràn àyàn fún nígbà tí ó ṣe al-Isra wal-Mi'raj ìrìn àjò òru àti gbígbé lọ sí sánmà lọ́hùn lọ́lọ́wọ́n bá ti fún ní ọ̀ràn àyàn àwọn sọ̀làwátì tá à ń ṣe lójoojúmọ́ yìí àkọ́kọ́ ọgbà tó lọ́n sì fún ní àwọn sọ̀làwátì yìí ó fún ní àádọ́ta sọ̀làwátì ọlọ́wọ́n bá wá dín kó fi kú márùn-ún anabi sallallahu alayhi wa sallam ó sọ̀kalẹ̀ wá sílẹ̀ ó ṣe sọlẹ sọláàtì alákọ̀ọ́kọ́ tó ṣe nítorí pé subhana alladhi asra bi'abdihi laylan min al-masjid al-harami ila al-masjid al-aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina laylan òru kan ni ló fi rìnrìn àjò yẹn ó túmọ̀ sí pé ànábi ti padà sílẹ̀. Si ó ti padà sílẹ̀ ṣáájú kílò tó ma tọ ìgbà tó padà sílẹ̀ ṣáájú kílò tó ma sọláàtì àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó dé yẹn òun náà ni sọláàtì sọ́ọ̀kì ó yẹ ká pé sọláàtì sọ́ọ̀kì lànàbì kọ́kọ́ ṣe ní ìgbà tó lọ́n ṣe sọ̀lẹ̀ wá ti lọ́rùn àyàn fún ṣùgbọ́n tí àkọọ́lẹ̀ ti hàn òun náà ni pé sọláàtì àkọ́kọ́ tánàbì sallallahu alaihi wasallam ń lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ṣe sọ̀láàtì lọ́rùn àyàn lórí rẹ̀ ní sọ̀láàtì dọ́hùr ó dúró títí màláìka jibril fi dé màláìka jibril lọ wá síwájú tó ń ṣe sọ̀láàtì fànàbì sallallahu alaihi wasallam tànàbì tó lẹ́yìn rẹ̀ táwọn sọ̀hábà tó ti gba ìsìláàmù nígbà yẹn táwọn náà tó lẹ́yìn ànàbì sallallahu alaihi wasallam ìtafẹ́fẹ́ àyọ̀ǹbẹ̀ ni pé àárí nínú àwọn àhàdìtì tó wà yẹn àlàyé ebo ni wọ́n kọjú sí agàrí pé àdìsí wa ṣàlàyé báwo lẹ́ẹ̀ máa ṣe sọ̀lẹ́ àtàkókò sọ̀lẹ́ àti kọ̀ọ̀kan nítorí Jibril wa ń sọ̀lẹ́ tó bọ̀ ó tún wá ní sọ̀lẹ́ tó láàfù ó tún wá ní Maghrib ó tún wá ní Isha ó tún wá wá ní asọ́bì tọjọ́ kejì ó tún wá ní bòhò tọjọ́ kejì yìí. ó tún wá ní asr magreb al-isha ó tún wá wá ní subh ọjọ́ kẹta ṣé wọ́n sọ fún anabi wa sallam nítorí pé àkókò tó wá fún sọláàtì kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ó yàtọ̀ sákòókò kan náà lọ́jọ́ kejì so ìgbà tí ọba wá fún lati zuhur níjọ́ alákọ̀ọ́kọ́ ó wá lákọ̀ọ́kọ́ àkókò ìgbà tó òrùn kọ́kọ́ yẹ tàrí ìgbà wá kejì wọ́n wá ní ìgbà gbogbo nǹkan gùn dọ́gba pẹ̀lú bí gbogbo nǹkan ṣe gùn bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀rọ̀ àkọ́kọ́ àkókò ńjọ́ àkọ́kọ́ ìgbẹ̀yìn àkókò ńjọ́ kejì bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀rọ̀ àtọ̀ bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀rọ̀ àtọ̀ yàtọ̀ sí magrib magrib àkókò tó wá ń jọ ni wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam pé ma bayna hadaini waqt ní ti ń bẹ láàrin ìgbà tí mo wá lánàá sígbà tí mo wá lónìí fún sọláàtì kọ̀ọ̀kan àkókò sọláàtì yẹn ni ìgbà tó ti wá jẹ́ pé àkókò tó wá fún magrebu níjọ́ àkọ́kọ́ náà lọ wá fún níjọ́ ẹlẹ́ẹ̀kejì làwọn olùmọ̀kan bí àwọn màlìkìyà làwọn fi sọ wípé wa waqtul maghribi mudayyaqun akụkụ magrib ha torí ẹ̀ lọ́dọ̀ tiwọn tí wọ́n bá ti lè pèpè fún magrib tà pèpè fún magrib wọ́n sì kọ́mà wọ́n sì sọ̀láàtì nítorí pé jibril aleyhi salam àkókò tó wá fún magrib níjọ́ méjèèjì àkókò kan nígbà tí àwọn míì nínú àwọn sọ pé rárá náà náà islam ṣùgbọ́n gbàtà nàbì tó dé ó ní wà waqtul maghribi ma lam yaghribi shafaq àkókò maghribi ń bẹ lópin ìgbà tí àwọ̀ ń papa tí ó bá ti pamọ́ tí ó bá ti parẹ́ tí ó bá ti pòórá àwọ̀ ń papa òun náà ni àwọ̀ yéye tá a máa rí lójú sánmà lẹ́yìn ìgbà tó òun bá wọ̀ àkókò maghribi ń bẹ lópin ìgbà tí àwọ̀ yéye yẹn bá ń bẹ lójú sánmà tó bá ti di pa àràwọ̀ yẹyẹ má lójú sánmà àkókò magrib ti tán. tọ eléyìí tá a fẹ́ fààyàn bí ni pé ìgbà tí anabi sallallahu alaihi fi ń ṣe sọ̀rẹ́ à lẹ́yìn ìgbà tó lọ́n ṣe lọ́rùn àyàn lórí rẹ̀ níbo ní kọjú sí mẹ́kà ṣáájú tó ṣe gan àyàn lórí anabi àmọ̀kọ́ anabi ṣe láwọn jẹ́ náfìlà tó ṣe àyàn lórí nítorí tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ìtàn àgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam nínú táwọn kèfèrí tí wọ́n fojú rẹ̀ rí ó náà ní pé lọ́jọ́ kan ó ṣe sọ̀lẹ́ nínú mọ́sálásí al-haram níbi tí káàbà wà ànábì wa ṣe sọ̀lẹ́ àti débi kó forí kalẹ̀ àwọn kèfèrí wa lọ gbé kíní sàkí níbi tí àjẹsí ẹran máa wà wọn á lọ gbé wọn gbé lánàá bí sallallahu alaihi wasallam lórí tìsàkì tìsàkì yẹn àbí tìgbẹ́tìgbẹ́ àbí tí àjọǹjẹ àjẹsí àjẹsí yẹn wọ́n gbé sórí anabi muhammed sallallahu alayhi wa sallam tóbi wá jẹ́ pé fatima ọmọ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ lọ́wọ́ gbé kìnìyàn kúrò lórí anabi pé sẹ́ẹ̀ ní fi bàbá mi lẹ̀ fún mi tó sì bámu kẹ́ ẹ fẹ́ pààyàn torí pọ́ sọ pé rọ́bì ọ̀lọ́ ọlọ́hùn lolúwa tèmi tẹ́tẹ́yìn ọ̀fẹ́ sí ọlọ́run. ànábì ń ṣe sọ̀lẹ́ ṣáájú kó tó di pọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn ó ṣe sọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó lọ́ ń ṣe lọ́rùn àyàn bó ní ń kọjú sí mẹ́kà sọ àwọn olùmọ̀pín sí méjì àwọn kan sọ pé alkaaba oná lànàbì sallallahu alaihi wasallam ń kọjú sí nígbà tó wà mẹ́kà ṣùgbọ́n nígbà tó wá sí Mẹ́dínà Baitul Maqdis ní kọjú sí Baitul Maqdis lọ́wọ́ akọjú sí ní Madina fún oṣù mẹ́rìndínlógún ṣùgbọ́n gbà tó wà Mẹ́kà Káàbà ní kọjú sí àwọn míì sọ pé rárá ìgbà tó wà ní Mẹ́kà náà Baitul Maqdis náà ní kọjú sí kótó wa ti kpọlọ̀ ń pa aláṣẹ pé kí wọ́n máa kọjú sí alikaaba ọlọ́yin lè padà gbà ikpe àwọn mùsùlùmí wọn máa kọjú sí alkaaba ọlọ́ni qad nara taqalluba wajhika fi as-samaa falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shatrahu ọlọ́ni láti rí bó ń sẹ́ gbójú kè gbójú lẹ̀ tó ń wo sẹ́mà wá. lórí pé ọ̀ràn kan ká gbà fún ọ kó ọ máa kọjú sí alkaaba á padà mú ọ kọjú sí ibùdójúkọ eléyìí tó yọnu sí náà torí náà máa kọjú sí ìhà àbọ̀wọ̀ tó wà gbogbo bí ọmọlẹ́yìn anabi sallallahu alaihi náà bá wà ẹ máa kọjú sí ìhà alkaaba ìhà iná ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ló ti gbà pé ká máa kọjú sí alikaaba àti wá ṣe oṣù mẹ́rìndínlógún táǹfì ń kọjú sí baitul maqdis àti ṣe sọláàtù lọ́lọ́kan ọ̀jọ̀ kan lẹ́ni tó kọjú sí baitul maqdis wọ́n wá ní ká máa kọjú sí alikaaba nísìn ṣe sọláàtù tá a ti ṣe yẹn kò ní jẹ́ àṣedànù ọlọ́ni wa ma kana Allahu liyudi'a imanakum inna الله بالناس nasi la ra'ufur rahim ọlọ́run ọba kò ní fi sọ̀láàtì yín tí a ti ṣe tẹ́lẹ̀ kò ní fi ráàlì ẹ̀ tún gba aládà rẹ̀ torí pé ńgbà tẹ kọjú sí Baitul Maqdis àṣẹ ọlọ́run lẹ tẹ̀lé gbàdé tó wá kọjú sí Kaaba náà nìsín àṣẹ ọlọ́run lẹ tẹ̀lé a ní fi kankan ráàlì fún yín nínú rẹ̀. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbanu wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ pé kí ló dé kí ló ṣe wọ́n ebi wọn kọjú sí Baitul Maqdis tẹ́lẹ̀ ni ebi wọn kọjú sí nìsín bákan méjì làwọn ẹni tí ń sọ̀rọ̀ ni àwọn mùnáfìkì àbáwọn Yahudi àwọn làwọn ẹni tí ń sọ̀rọ̀ sẹ́mi kí mùnáfìkì tẹ́lẹ̀ náà gbọ́ yìí sọ yìí yóò máa dà wọ́n láàmú nítorí pé wọ́n gbádùn wọ́n gbàgbọ́ lójú ayé àìgbàgbọ́ lọ́wọ́ à ń wọn àwọn Yahudi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kèfèrí pánbélé làwọn tẹ́lẹ̀ náà àwọn ní kankan táwọn gbé pamọ́ ní tí wọ́n fi ń hàn náà ní àìgbàgbọ́ náà lọ́la sọ pé sayaqulu sufaha'u minan nasi ma wallahum an qiblatihim allati kanu 'alayha qul lillahi al-mashriqu wal-maghribu yahdi man yasha'u ila siratin mustaqim àwọn òpònú dídìrín ọ̀bọ láàrin àwọn èèyàn wọ́n mọ̀ sọ pé kí ló mú wọn kí ló mú wọn kọ̀yìn síbi tí wọ́n ń kọjú sí tẹ́lẹ̀ nítorí pé Baitul Maqdis tó ń kọjú sí tẹ́lẹ̀ ìkọ̀yìn sí Kaaba ni kí ló mú wọn kọ̀yìn síbi tí wọ́n ń kọjú sí tẹ́lẹ̀ sọ fún wọn kọ́lọ̀ ló ní ibùlà àti ibùwọ̀rùn wọn ló máa ń fẹni tó bá fẹ́ mànà lọ sí ojú ọ̀nà tó ọlọ́run ló wù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó sì tún ti wù pé kẹ́ ẹ má kọjú síbẹ̀ mọ́ wọ́n ibi ọlọ́run léèrè kẹ́ ẹ lọ fi ẹnu yín kẹ́ ẹ fi pamọ́ sínú aṣọ yín wọ́n ibi ọlọ́run léèrè pé kí ló dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkàṣe báyìí nísìn oníkàṣe báyìí ẹbí ọlọ́run ni nítorí wọ́n wù ọlọ́run ló máa ṣe. tọ́ eléyìí jẹba àwọn eléyìí là ń pè ní nasikh wa mansukh nasikh wa mansukh nasikh òun náà ni òfin tuntun mansukh òfin tó síwájú sí tuntun parí torí ẹ an-nasikh wal-mansukh ń bẹ nínú òfin ọlọ́run ọba wa nínú òfin ọlọ́run ọba wa nasikh wal-mansukh ń bẹ abdullahi bin abbas radiyallahu anhuma oníkànnà. أول ما نسخ الله تعالى من القرآن القبلة أول ما نسخ الله من القرآن القبلة ولا كنت لما باكوك باري من القرآن ولا القبلة لما قلت لهم قدسي بيت المقدس نيسين الله نكام قدسي كعبة قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام nasikh wa mansukh alákọ̀ọ́kọ́tọ́ ṣẹlẹ̀ nínú alukur'ani wọn wá wí tánìsì wọn ní kò sí nasikh kò sí mansukh ok tí o bá sí nasikh tí o bá sí mansukh àjẹ́ ike bẹ́tẹ̀ maqdis ni wọ́n kọjú sí dòní àbí kó tiẹ̀ jẹ́ pé ànábì òfijọ́ kan kọjú sí bẹ́tẹ̀ maqdis rí kàábà náà ní ti ń kọjú sí lásìkò ilẹ̀ ajẹ́páyà yóò ní ìtumọ̀ nù torí ẹ̀ wọ́n sọ pé nǹkan nínú alukur'an àti sunna tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí tako àfi téèyàn bá ṣe mùsùlùmí kò sẹ́tọ́ kò rí bẹ́ẹ̀ àfi téèyàn bá gbọ́ lọ́wọ́n bá wa gbọ́ ìrìn àbùkátà ká lọ bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbogbo ń tá a bá bóyá a mọ̀ dáadáa ni àbí tá a tà tá náà la mọ̀ a gbọ́dọ̀ fi bẹ̀rù ọlọ́run ká fi kọ́ ọ̀rọ̀ wa gbogbo nǹkan tó bá sọ kó rí kó dájú ó dájú bí àdá kó tó di kó máa sọ ìwọ lè ti ṣìnà fúnra ara rẹ tẹ́lẹ̀ so má sì ẹlòmíì lọ́nà tí nǹkan ọba yí ọ yéké kò sí nǹkan tó burú kó bí ẹni tó bá yí èyí ò dín nǹkan kan kù lára ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ìnàmá dàwọ́ ọláyé sọ́àl oògùn àìmọ̀ náà ní kéèyàn ó béèrè ìwọ ọ̀mà kàkà kó sí ẹlòmíì lọ́nà látàrí àìmọ̀ rẹ àwọn ọmọ rò pọ̀ ọmọ ni ṣèbéèrè lọ́dọ̀ ẹlòmíì kíkọ́ sí nìmọ̀ kíkọ́ ni mímà kíkọ́ ló ni mímà èèyàn kan lè sùn kó jí kó wá sọ pé ó ti dolùmọ̀ báwo ni irọ́ burúkú ború gbogbo àwọn àlọ́ yẹn wọ́n máa ń pa láyé jọ́ ẹ̀ẹ́n ẹnìkan kan ọ̀kọ́ bàbá ń ké orí bàbá kan jí ni lọ́ba dolùmọ̀ àbí lọ́ba dolódo lọ́ba dolódo nítorí pé èèyàn máa kọ́ mà ni lèèyàn fi máa ní mà àbí kọ́ máa sọ pé ah, nítorí pé bàbá mi olùmọ̀ ni èmi náà bá dolùmọ̀ irọ́ burúkú odó burúkú odó burúkú nítorí pé bàbá rẹ̀ ma tiẹ̀ látàrí pé ó jìyà ó ṣe wàhálà ó fi ma ìyà wàhálà ò ní wá ṣe ó máa ń kankan ó sì sọ ọ sọ pé ọmọ gbogbo nǹkan ó sì àwọn èèyàn lọ́nà ni ta'allam فليس المرء يولد عالما وليس أخو فليس أخو علم كمن هو جاهل قائما torí pé wọn ò bí ẹnì kankan lólùmọ̀ wọn kì í bí ẹnì kankan lólùmọ̀ ẹni tó bá nímọ̀ kò lè dàbí aláìmọ̀ ẹni tó nímọ̀ kò lè dàbí aláìní sọtẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́ pé ká lọ bẹ̀rù ọlọ́run ká lọ bẹ̀rù ọlọ́run an-nasikh wal-mansukh ń bẹ nínú an-nasikh wal-mansukh eléyìí tó pọ̀ wọn náà ní pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńgbà tí ó ṣe sọ̀láàtì lọ́ràn yẹn lórí wa àádọ́ta sọ̀láàtì ló ṣe lọ́ràn yẹn kánàbì Musa alayhi salam ó tó sọ fún anabi sallallahu alaihi wasallam kọ́ lọ́ máa tọrọ àdínkù kọ́ máa tọrọ àdínkù kọ́ máa tọrọ àdínkù tọ́lọ́ fi dínkù tó fi kú márùn nasikh wa mansukh ni wọ́n ń pè léyìn nínú rẹ̀ òun náà ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sọ̀làwátì tí ọlọ́run ọba ṣe lọ́rùn yẹn lórí wa tá à ń ṣe yìí rákà méjì méjì lọ́lọ́run ọba ṣe lọ́rùn yẹn ọlọ́run wọ́n ṣe magrib mẹ́ta fẹ́ni tó wà nílé àtẹni tó wà lórí ìrìn àjò wàlákin salatu dhuhr wal asr wal méjì méjì ní tẹ́lẹ̀ bó tó tún fi méjì méjì kù nígbà tá a wà nílé nasikh wa mansukh ni wọ́n ń pè léyìn. akramakumullah nínú nasikh wa mansukh oní anha ó ní nínú Al-Qur'ani tọ́lọ́ sọ kalẹ̀ fún àwọn kàánú tó máa fọ ọyàn lórí ẹ̀mẹ́wàá ńlọyàn tó fáwọn ìní ó tó di pé ọ ń sọ irú obìnrin yẹn dé ìwọ̀ fún àbáwọn ọmọ rẹ̀ àbáwọn ọmọ ọmọ rẹ̀ àbáwọn àǹtí rẹ̀ jọ sọ wọ́n di ìwọ̀ fún láti fẹ́ aṣọ rọgbọ yóò ṣùgbọ́n nínú aya alukur'an eléyìí tó ṣe wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti ṣe nafkhu rẹ̀ tilawatan àmọ́ sẹ́kù hukman ọlọ́run ti parí pààkì manu alukur'an àmọ́ dájọ́ rẹ̀ sẹ́kù gẹ́gẹ́ bí aya abilékọ tó ṣe zina ni abilékọ tó ṣe zina aya rẹ̀ wà tẹ́lẹ̀ aṣẹ́yìkú wàṣẹ́yìkọ́tù ìdàzánayá farjumuhum البتة جزاء بما kasaba. ikpe tí abilékọ lọkùnrin àbí abilékọ lóbìnrin bá ṣe zina ẹ sọ wọn lóko tí wọn èkó ni ṣùgbọ́n náà wọn bá ti parẹ́ ní kéke ọ̀sẹ́kù ní ìdájọ́ sọ anásẹ̀kù lọ́sọ̀kù ńbẹ níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá sọ ikpe ẹnìkan nínú ẹ̀yin mùsùlùmí tó dìjà tó dogun pẹ̀lú àwọn kèfèrí èèyàn kan yín kó kojú èèyàn mẹ́wàá èèyàn kan nínú yín kó kojú èèyàn mẹ́wàá tó ọlọ́run bá bá padà parẹ́ al-ana khaffafa Allahu ankum wa alima anna fikum da'fa ọlọ́run ti ṣe dẹ̀kùn fún yín nìyí wọ́n pọ̀ lẹ́nu yín nísìn èèyàn kan sí èèyàn méjì ọ̀ gbọ́dọ̀ sá fún èèyàn méjì nù kẹfẹ́rẹ́ ẹ wò láti mẹ́wàá ọlọ́run sọ di méjì nítorí wọn pè ní nasẹ́ ọ̀mọ̀nsókùn ó sì ti wà nínú àwọn òfin tọ́lọ̀ ń ṣe tẹ́lẹ̀ síbẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ bàbá ńlá wa Adam aleyhi salam tó bá bímọ ìyàwó rẹ̀ máa sábà bí ìbejì ọkùnrin àti obìnrin ọmọkùnrin tí wọ́n bí nínú oyún yìí oní ọ̀fẹ́ ọmọbìnrin tí wọ́n bí nínú oyún mi ọmọbìnrin tó yún yún yọ ọ̀fẹ́ ọkùnrin tó yún yìí ọmọkùnrin tó yún yìí òun náà ọ̀fẹ́ ọmọbìnrin tó yún mi ṣùgbọ́n ṣe fẹ́ wọn ní ní ìsìtẹ́ ẹ̀ wá lè máa fẹ́ra yín bá ní ìsìn ọmọ bàbá kan náà àbọ̀ ọmọ ìyá kan náà nígbà tí èsì pẹ́ gbádùn náà ṣe kùmọ̀ sóòkùn tẹ́lẹ̀ ìjẹba o tọ́ ẹnu àwọn olùmọ̀ẹ̀sìn Islam kò lórí pé eléyìí tá à ń sọ yìí nípa ọ̀rọ̀ alqibla òun náà ni awwalu ma nusikha alqur'an òun là kọ́kọ́ nǹkan tí Ọlọ́run bá kọ́kọ́ parẹ́ nínú òfin tó wà nínú alqur'an ọ̀rọ̀ alqibla ẹnu wọn sì tún kò wípé Madina ló ti ṣẹlẹ̀ kìí ṣe Mẹ́kà ẹnu wọn kò pé Madina ló ti ṣẹlẹ̀ kìí ṣe Mẹ́kà nínú ìmọ̀ ṣẹ̀ríyà àǹfààní kan bẹ́ẹ̀ yẹn pé tá a bá bẹ̀rẹ̀ nǹkan tá a bá bẹ̀rẹ̀ sẹ́ẹ̀jọ́ lórí bá a ti ṣe mọ̀ pé bẹ́ẹ̀ lọ́dọ́gba tá a sì wà lórí iṣẹ́ ìjọsìn yẹn pẹ̀lú ṣíṣe pẹ̀lú bá a ti ṣe mọ̀ pọ́ ìròyìn wa dé bá wa ìròyìn wa dé bá wa ńgbà tá a wà lórí iṣẹ́ ìjọsìn yẹn wípé ntẹ́yìn ń ṣe lọ́nà tọ́dọ́gba tẹ́lẹ̀ kọjá ntọ́dọ́gba mánìtì ẹ ṣàtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ìtẹ́ ti ṣe síwájú tí ìmọ̀ tuntun tẹ nínú ìsìn ti fi hàn pé kọ̀dọ́gba má kò ní jẹ́ ntọ́bàjẹ́. nígbà tí èsì pé ẹ máa mà fẹ́ ṣe ìjọsìn yẹn lọ́nà tí ó fi jẹ́ ńtọ́ bàjẹ́ ní ìsinmi eléyìí jẹ́ ti sọ láti tún àti ṣe síwájú kó tó di kí wọ́n mọ̀ pé ọlọ́run bá ti yí alqibla ẹlẹ́kejì òun náà ni pé iṣẹ́ tẹ́ẹ̀sì nínú ìjọsìn tó ní í ṣe pẹ̀lú tuntun ìjọsìn yẹn ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe yí tí wọ́n yéjú láti da ojú kọ ibi tí wọ́n kọ̀yìn sí tẹ́lẹ̀ ọba sọ láti bẹ̀ kò sí nínú iṣẹ́ tá a ṣe tọba sọ láti jẹ nítorí pé iṣẹ́ tá à ń ṣe ni láti fi tún sọ láti wá ń ṣe kọba jẹ kò sì sí nínú intanet fún nídàájọ́ pé wọ́n ń yí sọ́tún wọ́n ń yí sósì torí wọn àṣàdédé yípo àfi nítorí kí sọ láti wọn lè bàa jẹ́ nǹkan tó dọ́gba tó lálàáfíà pẹ̀lú òfin tuntun tó sọ̀kalẹ̀ nìyí torí ẹ̀ kájọ pé ọba ìlẹ́lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àbáwọ̀lù Madina níbi tí Ànábì sallallahu alaihi wasallam tó kọ́ mọ́sálásí àkọ́kọ́ sí mọ́sálásí kan bẹ ní al táǹpẹ̀ ní Masjidul Qiblatayn mọ́sálásí oní méjì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó bá lọ sí hajj àbí wọ́n lọ sí umrah tán bá láǹfààní àti wá sábẹ̀wò mọ́sálásí ànábì muhammad sallallahu alayhi wa sallam ní madina láti wá sí sọláàtì nínú mọ́sálásí ànábì wọ́n máa sábà mú wọn lọ sí masjidul qiblatain masjidul qiblatain wọ́n wà ń tòsí aljami'atul islamiyya ní madina mọ́sálásí gangan gangan nǹkan ló yẹ kó máa pè ní alqiblatain bí mẹsàlásì oníkíbla méjì gbé ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n ti kọ ẹ̀yìn sí alùkíbla tẹ́lẹ̀ níbi tí wọ́n kọjú sí kó tó wá di kọ́nà ni ẹ máa kọjú sí káàbà ni kèé ṣe mẹsàlásì alùkíbla tẹ́yìn yẹn ló ti ṣẹlẹ̀ mẹsàlásì tó ti ṣẹlẹ̀ ní mẹsàlásì kóbà tó bá yẹ kí máa fún mẹsàlásì ló kọ̀ míì látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ẹ̀ mẹsàlásì kóbà lọ́yẹ̀ kó wọ́n máa ní masjidu qiblatay àmọ́ bí kìí ṣe bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ á máa ń sọ yìí pé qiblatay báwò qiblatay báwò ṣe ó ti yé ìyẹn ní pé qiblatay báwò ibẹ̀ kọ́ ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọn náà kí ó ṣẹlẹ̀ láàrin kan wípé dídarí gbogbo àwọn ìlú Islam ó wà lọ́wọ́ àwọn al àwọn Turkey so eléyìí tá à ń pè ní ad-dawlatu so àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́tíláṣí yẹn láwọn ọkọ̀ tí èsì tiẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn mẹ́tíláṣí kan náà tún bẹ níbi kankan ń pè ní sẹ́yìn ní Madina wọ́n kọ́ mẹ́tíláṣí bíi méje kékèkékèké kan sáàrin kan wọ́n máa ń pè ní al-masajidu fún àwọn mẹ́tíláṣí méjèèje àwọn mẹ́tíláṣí méjèèje báwo wọ́n lè pè ká ní mọ́sálásí Ali mọ́sálásí Umar abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ mọ́sálásí Abubakar ṣé gbogbo wọn akọ mọ́sálásí kókó kó sojú kan náà tòtẹ́ nìkan bá wà lọ sí àfẹ́wọ́ Al-Madina wọ́n mọ̀ wọ́n á kó kọ́ ọmọ yẹn náà sílà náà àwọn mọ́sálásí hàn so ìjọba ti ń gbìyànjú láti ọjọ́ tó ti pẹ́ láti rí pé àwọn wó àwọn mọ́sálásí yẹn so wọ́n sì fi ṣé débì kan ní ìsìn wọ́n ti wó bíi mẹ́ta sí mẹ́rin nínú àwọn mọ́sálásí yẹn ètò ọ̀pẹ ní jàálì òun jìnnà síbẹ̀ òun wà nítòsí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ìjọba ọ̀fọ́kùn eléyìí ó jìnnà sáwọn eléyìí sọ àwọn ètò wà lójú kan náà bíi mẹ́rin bíi márùn-ún bíi mẹ́fà yìí sọ ìjọba ti mú mẹ́ta balẹ̀ ẹnu rẹ̀ wọ́n kọ́ mọ́sálásí ńlá gidigidi síbẹ̀ yẹn ìjọba kí sọ̀ láti náà lẹ́fẹ̀ẹ́ sí i kò sí mọ́sálásí tòsí bí mọ́sálásí náà àmọ́ eléyìí mọ́sájúdù sábà yẹn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. ibi tá ń pè ní mọ́sájúdù sábà yẹn ibẹ̀ ni wọ́n ti jagun al-ahzab tá ń pè ní khandaq ibẹ̀ lógun yẹn ti wáyé àmọ́ kí wọ́n á kọ́ kúkúkú kan síbẹ̀ yẹn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ pé ibi tí ibi tá ti mọ̀ pé àwọn tọ́kì yẹn àwọn ni wọ́n dá gbogbo sẹ́yìn àwọ̀ onígbégbà tí Saudi àwọn náà gbọ́n torí gbogbo ẹ ọgbọ́n náà lẹ́mọ̀ ní sẹ́mi pé tí wọ́n bá ti ṣèjọba àbìkan rí ọ̀dà bí àwọn òyìnbó tí wọ́n á jìlù tó àgbà ni nítorí òyìnbó fílẹ̀ kò ní fẹ́kẹ́ yí padà nítorí ọ̀fẹ́ kí history yẹn máa lọ ẹni tí lápẹjù ẹ ẹ rí kékeré nìkan ẹ wọn sọ àwọn àlùwà ló kọ Lagos Lagos ní Lagos jẹ tẹ́lẹ̀ Lagos jẹ Lagos tẹ́lẹ̀ náà ìgbà tó òyìnbó dé ló di Lagos ebi èkó lè kó jẹ tó òyìnbó ní Lagos lẹ́yìn náà Badagry kí ni jẹ́ Badagry kò sí ti jẹ́ Badagry nínú dictionary wa àgbádá ìgì ní Badagry jẹ́ àgbádá ìgì tó ní ìsàn àwọn sọ pé àjẹ́ Badagry máa àgbádá ìgì láàmà jẹ́ èkó lè kó jẹ́ sàwọn kó òyìnbó láti England ni wọ́n máa bínú ìkí ló máa ń ṣe ẹ̀yìn Áfíríkà báyìí. <laughs> nígbà tá a ti bá ń sọ àyè láwọn kan tó ó fluent ó easy láti pè sí Badagry Badagry unlike agbada igi abẹ́rẹ́ rí nǹkan mẹ́ so sẹ́yìn bá wà lẹ́ yí padà ní ti no more Badagry we only know agbada igi wọn ni ẹ̀yin Nàìjíríà yìí ẹ fẹ́ jìyà so irú rẹ̀ náà làwọn tọ́kù gbogbo nǹkan tá a ti ṣe kalẹ̀ ń bẹ̀ yẹn wọn ò ní fẹ́ kí wọ́n tàǹpà pẹ̀lú ẹ̀ so that ọwọ́ àwọn ọmọ hàn wípé ńgbà táwọn ń ṣèjọba gbogbo eréà yìí ara ń táwọn ṣe táwọn ṣe sòsáwọ́dì náà wọ́n fi páànù wọ́n fi ráńdì gbogbo eréà wọ́n fi mú àwọn mọ́ṣáláṣí tán mú balẹ̀ ń balẹ̀ sòsáwọ́dì wọn kí sátáláìtì pọ̀ láyé nì àwọn agẹ́tì pé there is something going on there so wọ́n ń wó iṣẹ́ àwọn bàbá ńlá wa tó <laughs> bẹ́ẹ̀ ṣe rédíò aláàmúnú ààyè ayé dá sí o tẹ̀rí àwọn Saudi tẹ̀rí àwọn. <laughs> so àwọn náà yà tètè fọ́ mẹ́ta so wọ́n sì kọ́ mọ́sálásí ìyókù náà wọ́n ń wọ́gbọ́n táwọn oṣù dá tó oṣù fi wò ṣe eléyìí jẹba torí de eléyìí a rí i pé Al-Madina kò sí tàbí ṣùgbọ́n pé ibẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ pé ẹ gbé ojú kúrò níbi tẹ́ ń kọjú sí tẹ́lẹ̀ kọjú sí bomi ti wáyé ṣùgbọ́n kìí ṣe ibi tí wọ́n ń rò ó mọ́ níbi mọ́sálásí lòkèbìlà pé ṣùgbọ́n ibi tó ti ṣẹlẹ̀ ní mọ́sálásí kóbá. tọ́ eléyìí jẹba àwọn lẹ́yìn rẹ̀ wọn náà ni alimami malik rahimahullah wọn tún mú ẹgbàá wa mi wá wọn gbọ alátọdọ látọ̀dọ̀ sa'id ibn musayab musayyab sa'id ibn musayab ọ̀kan nínú àwọn tabi'in ni kìí ṣe sọ́hábì annahu qaal صلى رسول الله صلى الله عليه وآله وسلم بعد أن قدم المدينة ست عشر شهرا نحو بيت المقدس ثم حولت القبلة قبل بدر بشهرين سعيد بن المسيب قال النبي صلى الله عليه وسلم أسي صلاة نيجبا تودي مدينة لاني tí ń kọjú sí Baitul Maqdis fún odidi oṣù mẹ́rìndínlógún ọdún ànábì fi ń kọjú sí Baitul Maqdis lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́n bá pa láti pípọ́n yí kíbílà padà sí Kàába ṣáájú kún tó jagun Badr pẹ̀lú oṣù méjì ó túmọ̀ sí pé ọdún kan àti oṣù méjì lànàbì sallallahu alaihi wasallam ti ṣe ní Madina kún tó jagun Badr ẹgbàá wáyé mursal kìí tẹ́gbàá wá tó fẹsẹ̀ rìn lẹ̀ kìí ṣe ẹgbà wa eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah bó tilẹ̀ jẹ́ pé ó ti wá àlàyé irú nǹkan tó wá yìí ó wá nínú ẹgbà wọ̀rọ̀ Al-Bara ibn Azib radiyallahu anhu tó ń jẹ́ sàábé nítorí pé ààrí sàábé tí Sa'id gbà wá lọ́dọ̀ rẹ̀ Sa'id ò sì sáyé pẹ̀lú ànábì ni ló fi jẹ́ mursal al-mursal huwa. ما رفعه من دون الصحابي إلى النبي صلى الله عليه وآله وسلم ما رفعه التابعي إلى النبي صلى الله عليه وآله وسلم يقول له مرسل إن تجد تابعي ولا نبي صلى تابعي ولا نبي سي تسجوه وسوجوه إلا نقول مرسل أتني مرسل الصحابي كي sàbẹ̀ náà نبي صلى الله عليه kíso àbí sọ pé ànábì sẹ́ńtì ò rí eléyìí máa ń sábà ṣẹlẹ̀ sáwọn sọ̀hábí kéékèèké tí wọn ò tí ì dàgbà lọ títí tànàbì fi kú àwọn náà gbọ́ lẹ́nu sọ̀hábí mi wọ́n á sọ pé ànábì sọ wọ́n sọ pé ànábì eléyìí ò burú eléyìí á gbà wọlé nítorí pé sọ̀hábí tán gbọ́ lọ́dọ̀ rẹ̀ náà olódodo ni sọ̀hábí tó lánàá bí ṣe nǹkan tí ò sójú rẹ̀ olódodo lọ náà yàtọ̀ sí tó bá jẹ́ pé ẹni tó kéré sí sọ̀hábé iná sọ pé ànábi ṣe nǹkan tí ò sojú ẹ̀ nítorí pé bo ni wọ́n wà wọ́n ò tí ì dáyé ń gbà wọn ọlọ́nàbí sọ ti kò ṣe tiẹ̀ torí pé ò tí ì dáyé ń gbà torí rẹ̀ mursal ni lọ́dọ̀ imam malik àmọ́ wọ́n ti gbà wá musnadan gbọ́dọ̀ albara ibn azib kọ́lá bukhari àti muslim tún gbé jáde ajẹ́kọ́ dájú igba nàbì sallallahu alaihi wasallam ti ṣe oṣù mẹ́rìndínlógún tí fi ń kọjú sí Baitul Maqdis kọlọ wọn bó tó pa láṣẹ pípé kó kọjú sí alkaaba gbogbo sọláàtì tí wọn ṣe ń gbà ń kọ ráàlì wa ma kana Allahu liyudi'a imanakum inna Allaha bin-nasi la-ra'ufur rahim Ọlọ́run ọba ò ní fi sọláàtì yín ráàlì fasamma Allahu as-salata bil iman ọlọ́run pè sọ̀láàtì ní ìmánì àwọn olùmọ́ni eléyìí fi hàn yí pé innal amala dakhilun fi musamma al-iman eléyìí fi hàn wá pé iṣẹ́ ọwọ́nú nǹkan tá à ń pè ní al-iman ti mú kí ọlọ́run ọba kó pè sọ̀láàtì ní ìmánì eléyìí fi hàn pé iṣẹ́ wọnú musamma al-iman lẹ́yìn náà àǹfààní tó wà ń bí ni pé kò sí bó ti ṣe lè pẹ́ tó sùúrù téèyàn ń ṣe téèyàn bá fi lè bára jẹ́ téèyàn sì kánjú yóò padà já sí rere náà ni sùúrù máa padà parí sí rere ni sùúrù oṣù mẹ́rìndínlógún ọlọ́run ẹlẹ́dàá wa ó padà jọ já sí rere ni oṣù mẹ́rìndínlógún yìí ti kó ànábì kan wò sánmà lásán ànábì sallallahu alaihi wasallam inú rẹ̀ ò dùn sí pé àwọn ọmọ akọjú sí kààbà ànábì sì ń bẹ lọ kọlọ wọn bọ gbà torí pẹ́sìn là ń ṣe kìí ṣeré sábà pé bọ́gbà bí ọgbà kààbà làwọn kọjú sí ń tiwa kìí sì iṣẹ́ yàmẹ̀yà ló mú káàdà fi sọ̀rọ̀ lọ́wọ́ àti náà máa sọjú kòkòrò káwọn kọjú sí alikaaba rárá o kábà pé káàbà ìlú tèmi lọ́wọ́ káàbà náà lọ́wọ́ ká máa kọjú sí Baitul Maqdis lọ́wọ́ ká máa kọjú sí abadan ìmọ̀ nítorí pé káàbà lọ jù ilé ọlọ́run ọba wa ni Baitul Maqdis àmọ̀ pé ibẹ̀ yẹn Masjidul Aqsa ọwọ́ àmbẹ̀ ilé àkọ́kọ́ sáǹsì kọ́kọ́ kọ́ lórílẹ̀ láti jọ́sìn fọlọ́ òun náà ní káàbà abudar obi anabi sallallahu alaihi wasallam ọlọ́dún mélòó ní bẹ láàrin káàbà àti mọ́sálásí kejì tọ́jọ́ baitul maqdis kótó di kí wọ́n kọ́ ológójì ọdún. so mùsùlùmí ìjọba ní kò ṣe lóde ìjọsìn bá mu wa lọ́ tẹ̀lé ọbọ ọláàmú kọbọ ọláàmú nítorí pẹ́sìn làwọn ń ṣe àṣírí àṣàwádà kọba àmọ́ wù ọ́ ntọ́lọ́ ní kò ṣe nù ànábì fi kọjú sí Baitul Maqdis fóṣù mẹ́rìndínlógún ẹ̀yin bẹ́ẹ̀ lọ́n pé kọ́ lọ́wọ́n dàkún kọ́jọ kọ́ sànù yín kó ṣe nǹkan tẹ̀ ń fẹ́ fún yín ọlọ́wọ́n bọ̀ wá ṣe ń tẹ̀ ń fẹ́ yẹn fún yín fún wákàtí mẹ́rìndínlógún ẹ wò bẹ́ẹ̀ sì bara jẹ́ wọ́n lè pé sádùá sí ń gbà lóde òní bíi táyé gbani wọ́n wàá mú ẹ̀sìn wọ́n sọ bí nkéré sádùá sí ń gbà láyé òní bíi táyé gbani ìgbà wo làdó ìgbà ẹni bá ti sàdúrà dúrà rẹ ti gbà ṣùgbọ́n ìgbà wo ni gbígbà rẹ̀ ọ̀hàn sí ọ ò lè ò lè ò lè mọ́ lọ́wọ́ bá ń tipátipá. Tipa. tipa. tẹ́bá wa bẹ́ lọ kọjọ́ mẹ́rìndínlógún kọjọ́ ọba gbà fésùrù yín òní ti máa bàjẹ́ báwo lẹni tí wọ́n ń bẹ́ lọ kọ́sẹ̀ mẹ́rìndínlógún ànábì sallallahu alaihi wasallam ṣe oṣù mẹ́rìndínlógún tó fi ń kọjú sí Baitul Maqdis tí sì ń bẹ́ lọ kọ́ lọ́wọ́ gbà káwọn ọmọ kọjú sí Al-Kaaba ẹlẹ́dàá owó tó wá gbà fún ọ lọ́jọ́ wa ti wá jẹ́ táwọn ò ní sòrò tẹ́ pé tọba ti ṣàdúrà súkẹ́súkẹ́ kan ọ̀túnla iná ẹ̀ lẹ́fẹ́ bẹ̀rẹ̀ exam ọwọ́ àrí pé ọ̀túnla ti ń bọ̀ tẹ́fẹ́ bẹ̀rẹ̀ exam yẹn ó yẹ kó o múra ṣàdúrà látòní ìwé ṣe é ṣe ọjọ́ pé láti ìgbà tí ìdáwó yẹn ti ń kó oṣù mẹ́fà títí ń kọ́ ọdún kan ló ti ń ṣàdúrà ìdáwó ń pọ̀ tún la lọ ń ṣàdúrà ọwọ́ àṣàdúà láàrin ìjọ kan ìjọ méjì ìgbàdésì ìdánwò tí wọ́n jáde wọ́n lọ fìdí rẹ́mi ọ̀n bara jẹ́ níwọ̀n ọlọ́run tó ti jẹ́ pé mo bẹ̀ ọ́ subhanallah ìdẹ̀lẹ́ ti rí i pé ọmọ èèyàn alágbòsí burúkú ni àwọn tí wọn nígbàgbọ́ sọlọ àwọn kì í sọ fọlọ pé kí ló dé tó yẹ pé àti gbàdúrà mi yìí wá pẹ́ tó báyìí ṣé ró màtẹ́rì àtẹ́fì bá mi ṣe tí mò ń fẹ́ ni ò sí ni àbí báwo àbí máa ń pa wà o mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ torí délé akramakumullah ẹ jẹ́ ká lọ fi kún sùúrù wa ká sì jẹ́ ẹni tó ṣe é pé yóò láyọ̀ ọkàn sí gbogbo ntọ́lọ̀ ń bá ṣe ká sì má ti sọ̀rọ̀ ìtinú ká fọkàn balẹ̀ sí ọlọ́run ẹlẹ́dàá wa pé gbogbo tó bá fẹ́ ṣe yóò ṣe náà ni ẹnìkan kì í fi tipátipá kì í fi mọ́lọ̀ náà lẹ́yìn rẹ̀. wọ́n gba ìgbà wá wá láti ọ̀dọ̀ Nafi' anna Umar ibn al-Khattab radiyallahu anhu qala ma bayna al-mashriqi wal-maghribi qibla idha tuwajjaha qibla Umar ní ntẹ láàrin bùlá. àti ìbùwọ̀ oòrùn alùkébìlà ni láàrin ìbùlà àti ìbùwọ̀ oòrùn alùkébìlà ni tí wọ́n bá ti kọjú sí ìhà ibi tí kàába wà. wọ́n gbarú ọ̀rọ̀ yìí náà wá wípọ́rọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbajúmọ̀ púpọ̀ pọ̀rọ̀ Umar ni. ètò Umar ń sọ bí wípé ká wo ibùlà oòrùn ká sì wo ibùwọ̀ rẹ̀ ní tí bá ti ń bẹ láàrin ibi tó rùn ti àti ibi tí tí máa wọ̀. ọ̀rọ̀ tó sọ yìí ó ní tá a bá ti kọjú sí ìhà ibi alkaaba wà ọ̀rọ̀ tí Umar sọ yìí bẹ́ẹ̀ ni fún irú ìlú tó bá jẹ́ ìlú tó bá dàbí almadina. ibi tó bá jẹ́ àárín ìbùwọ̀ oòrùn fún wa àmọ́ pẹ̀lú májàmú kékè ìlú yẹn ó dàbí almadina rí alkaaba àbí alqibla ní madina ó wà ní jẹnub alqibla ní Medina ó wà ní aljanub ó wà ní gúúsù ajẹ́ pé àárín bùlà àti bùwọ̀ oòrùn náà ni alqibla wà ní Medina bẹ́ẹ̀ náà lọ́rọ́ rí tó bá jẹ́ pé àríwá ni kíbla wà sí wa ń lù wa irú al irú al-Yaman ni ètí bẹ láàrin bùlà àti bùwọ̀ oòrùn alùkébìlà ni bẹ́ẹ̀ náà nílùú tó bá yẹ pé àríwá ni mẹ́kà wà tiwọn àjẹpẹ́ ti ń bẹ láàrin ibùlà àti ibùwọ̀ oòrùn alùkébìlà ni. àmọ́ ìlú tó bá yẹ pé ibùlà oòrùn gángangán làlùkébìlà wà táwọn ibùwọ̀ rẹ̀ lọ́wọ́ àtiwọn nítorí pé lẹ́tẹ̀rí ìkórí pẹrẹsẹ bá ń ṣe ń lérò ọlọ́run dá rogodo ni tó bá jẹ́ pé ibùlà ọ̀run gángan là kébìlà ti wá wà gẹ́gẹ́ bó ṣe rí láfíríkà ń bí àbí ìbúwọ́ rẹ̀ bó ṣe rí lágbọn abòmíì bí àwọn agbọn Asian country bí àwọn China nkankan tó pé agbọn ibùwọ̀ ọ̀run ìnìmọ́ká wà sí wọn tó a sọ pé má bẹ́ẹ̀ ni ọlọ́mọṣẹ́kọ̀ọ́ ọlọ́mọkẹ́rẹ́ kébìlà lọ́dọ̀ tiwọn eléyìí bẹ́ẹ̀ nù àwọn àhàdíìsì tá a lè gbọ́ yé àfi ká nímọ̀ nípa geography bí bá nàbí sallallahu alaihi wasallam sọ pé la tastaqbilu al-qiblata bi bawlin wala gha'iq wala tastadbiruha walakin sharriqu aw gharribu tẹ́ bá fẹ́ yàgbẹ́ abẹ́ bá fẹ́ tọ̀ ẹ má dojúkọ al-qibla sì má kọ̀yìn sí kàkà bẹ́ẹ̀ ẹ má kọjú sí ibùlà àbí bùwọ̀ hadith yẹn náà bẹ́ẹ̀ náà lórí nítorí pé tó bá kọjú sí ìbùlà ọ̀run níbí nígbà tó fẹ́ tọ̀ àbọ̀ bá fẹ́ yàgbẹ́ o ti kọjú sálù kíbla o ti kọ̀yìn sálù kíbla o ti kọjú sálù kíbla ọ̀kọ̀yìn sí ṣùgbọ́n yàtọ̀ sínú Madina àbílù tó bá jọ bíi Madina nítorí pé kíbla lọ́dọ̀ tiwọn ó wà ní south so ajẹ́ pé o lè kọjú sí bùlà o lè kọjú sí ìbùwọ̀ nítorí pé o ti yẹra fún ibi tí kíbla wà ń sọ eléyìí ó túmọ̀ sí wípé lọ́dọ̀ ti tiwa àwọn onísọ wípé ma bayna al-mashriqi wal-maghribi qiblatun idha tuwujjiha qibala al-bayt la awo sọ wípé ma bayna al-shimali wal-janubi qiblatun idha tuwujjiha qibala al-bayt. ǹjẹ́ ń bẹ láàrin gúúsù àti àríwá ibẹ̀ làlùkíbìlà ti wá wà àárín gúúsù àárín gúúsù àti àríwá ibẹ̀ làlùkíbìlà ti wá wà lópin ìgbà tá a bá ti kọjú sí agbọ̀nabitì kàábà wà so eléyìí ni so ajẹ́pẹ́ nílé ayé ilé ayé á pín sọ́nà méjì. So, nípa bo ni kaaba níbo ni kibla wà sí gbogbo olùkọ̀ọ̀kan kọtàkùn kibla tó fi báwọ̀dì buldan máa bẹ̀yìn al-mashriq wal-maghrib ìdá tó wọ́n jìhá kibla al-bayt láwọn agbọn abomi kuma yọ jẹ máa bẹ̀yìn al-shimali wal-janub ìdá tó wọ́n jìhá kibla al-bayt láàrin àríwá àti gúúsù ni tọ́ba ti kọjú sí ìhà bìtì kaaba wa tẹ́lẹ̀ ìbáyé wa ajá ikpe ọ̀rọ̀ ọmọrì ọba alimadina wi àtàwọn àlùtọ́ba dàbí alimadina. wọ́n máa ń sọ ikpe tí ẹ bá sọ ikpe láàrin ibùlà àti ibùwọ̀ oòrùn ibẹ̀ wà sílùú tì ṣé ẹ wàá fi ibùlà sápọ̀ tún yín ni àbí bùwọ̀ lẹ́fì sápọ̀ tún ni nítorí pé ìlú tí wọ́n bá ti fi ibùlà oòrùn sí apá ọ̀tún tiwọn a jẹ́ pé alùkébìlà ń bẹ ní north ìlú tí wọ́n bá ti fi ibùlà oòrùn sápọ̀ òsì tiwọn a jẹ́ pé alùkébìlà ń bẹ ní south. alimadina ní ìsìn apá òsì wa òun láfi ìbùlà òrùn sí apá ọ̀tún wa ni láfi ìbùwọ̀ rẹ̀ sí ajẹ́pẹ́ àlùkíbùlà ń bẹ ní south. ẹnì pé ní ìsìn ní nàìjíríà tí wọ́n á bí láfíríkà àsọ ìpè ti ń bẹ láàrin north north and south òun là lùkébìlà nísìn tí a bá fi north sí apá ọ̀tún wa ńbọ là lùkébìlà wa tá a bá fi north sí apá ọ̀tún wa ńbọ là lùkébìlà wa a jẹ́ pé àlùkébìlà ọ̀nbẹ ní east. sábà fi nọ́ọ̀tì sí apá òsì wa àjẹpọ̀ àlùkébìlà ń bẹ ní west so eléyìí ni ìtumọ̀ ọ̀rọ̀ Umar ń bí pé ma bayna al-mashriqi wal-maghribi qibla ntí ń bẹ láàrin ibùlà àti ibùwọ̀rùn al-qibla ni sẹ́ẹ̀sì máa pé qibla yẹn ó lè wà ní south ó sì lè wà ní north táwọn náà bá sọ pé ma bayna ash-shimali wal-janubi qibla ntí ń bẹ láàrin àríwá àti gúúsù al-qibla ẹ sì mọ̀ pé ẹni ń bẹ láàrin méjèèjì yẹn east and west kíbla lè jẹ́ east ó sì lè jẹ́ west àjẹ́ pé tó bá ti lè jẹ́ pé east bá ní kíbla wa àjẹ́ pé north la fi sí apá ọ̀tún wa tó bá jẹ́ pé west bá ní kíbla wa àjẹ́ pé a fi north sí apá òsì wa lẹ́yìn ìjọba. tọ́ wọn ni àjẹ́ pé alùpùpù fẹ̀ gan-an. ما بين المشرق والمغرب قبلة أجا القبلة فقنا جاء بك بس ما بين الشمال والجنوب قبلة أنت بلاني إبولا تبوون آه أنت بلاني عليوا تقصوا قبلاني آه أجا قبلة فقنا وأنا بيني قبلة فقنا torí ẹni kí ló ń bẹ wulẹ̀ tẹ́ ń jáde kí ló قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة الله أن يدوجك إيحاء إيحاء كما أن يدوجك إيحاء بك أتما شكا سيليوا نتوني كيسون جا جا جا جا إنواني كما تجد لا تبقوا بتباوى لأيه ìhà bí tó bá wà direction bí tó bá wà ni wọ́n ní kẹ́ kọjú sí sókè àní wàhálà wọ́n á sọ pé no nọ́mbà tó ń mú yẹ kó wà accurate gidi ó sì kékeré ní kékeré àní adójúkọ ha bí kan torí àwọn sọ pé alukébìlà fẹ́ alukébìlà máa wá di tó fún gidigidi fún àwọn ẹni tó ṣe wípé wọ́n ń ṣe sọ̀láàtì wọn nínú almasjid alharam mọ́sálásí tó yípo kàábà tó bá ké bẹ̀lẹ̀ bá ti ń ṣe sọ́lá alqibla fún gan nítorí pé ńlá ń rí lópin ìgbà tó ń bá ń rí alqibla lọ kọjú sí ẹni pé ẹni tó wà lóde ńkọ́ alqibla tiẹ̀ jù tìyín lọ nítorí kò dé fẹ́ẹ̀ gbogbo bí tó jẹ́ ìhà kàábà lágbọ́n ọ̀tún tó bá ti kọjú sí agbọ́n ọ̀tún yẹn alùkébìlà àwọn kọjú sí ẹ wá wò ó ń ṣe fẹ̀tọ́ gbogbo tó jẹ́ ìhà kàába lágbọ̀n òsì gbogbo ẹni tó wá ti kọjú sí agbọ̀n òsì mẹ́kà kébìlà lọ kọjú sí agbọ̀n abẹ́rẹ́ sì tóbi ju bí mẹ́sídẹ̀ẹ́dẹ̀ haram ṣe wà lọ gbogbo ẹni tí ó kọjú sí agbọ̀n wájú kàába ńlá àdúgbò tí wọ́n wà gbogbo wọn bá ti kọjú sí agbọ̀n wájú yẹn wọ́n ti kọjú sí alùkébìlà ẹ wá wọ agbọ̀n abẹ́rẹ́ ó ti fẹ̀tọ́ bẹ́ẹ̀ là ń tó àlágbọn ẹ̀yìn wọ́n á sọ pé kàába àtàwọn ará alikébìlà àtàwọn ará mẹ́kànga ó tún kéré sálùkébìlà gbogbo ẹni tí ń gbénu haram torí pé haram tó tóbi ju mẹ́kà lọ wọ́n á ní ẹni tí ò tẹ̀ sí mẹ́kà táwọn wà ń gbogbo òkèèrè réré nílé ayé alikébìlà tí wọ́n fẹ̀ jù táwọn eléyìí náà lọ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀rí pé bí lóyún ṣe tóbi gbàdúgbò tẹ wá ti ṣe tóbi ṣèfẹ́ náà lẹ́ẹ̀ máa wo agbábo ní ibi tí mẹ́kà wà sí wa níṣẹ́ àwa wò pé agbọ́n abùlọ ọ̀run ní mẹ́kà wà sí wa ẹ wá wá dúró kíbla ẹ wò bó ṣe tó tí gbogbo ọkọ̀ jù sí torí tó bá kọ́ hà ní mọ́sálásí kan ní gbogbo ọba péjọ sí o ní gbogbo òlú kan mọ́sálásí kan làbá dúró sí so alùkíbla fẹ́ẹ̀ fáwọn arókèrè rere sí mẹ́kà ilé ìjẹba adúgbò fọlọ. lẹ́yìn rẹ̀ ni malik tún gbé ọ̀rọ̀ mi jáde pé má já a fi masjid nabi sallallahu alayhi wa sallam ohun tó wá nípa mọ́sálásí anabi wa muhammad sallallahu alayhi wa sallam a mọ̀ pé ó tóbi ó tóbi ó tóbi nínú pé mọ́sálásí tóbi láyé mọ́sálásí àkọ́kọ́ tó tóbi jù wọn náà ni mọ́sálásí alkaaba mọ́sálásí kaaba ń ló tóbi jù ńlọ́lọ́lá jù ńlọ́ga jù nínú gbogbo mọ́sálásí mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì onáàni mọ́sálásí ọ̀gá wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ pé gbàtà anabi sallallahu alayhi wa sallam tó ṣe hijira tó wọnú ìlú madina àmọ́ pé mọ́sálásí rẹ̀ yẹn onáà lọ kọ́kọ́ ṣiṣẹ́ àtikọ́ ó ṣiṣẹ́ ó ń ó kópa nínú ilẹ̀ ẹ̀bẹ̀ anabi sallallahu alaihi wasallam ń rà lọ́dọ̀ ó sì hàn yín pé wọ́n ń sìnkú síbì kan nínú rẹ̀ tẹ́lẹ̀ anabi ni wọ́n hu gbogbo ẹ̀ jáde náà wọ́n hu gbogbo tó kù nù àṣẹ́kùbọ̀ ara àwọn ẹni tó ń ti síbẹ̀ kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ síbẹ̀ anabi sallallahu alaihi wasallam ń kọ́ mọ́sálásí rẹ̀ nígbà tó kọ́ òru rẹ̀ ó apá gúngún apá àdọ́rin ńlọ ro mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ìbú rẹ̀ ó sì jẹ́ akọ ọgọ́ta àádọ́rin sọgọ́ta seventy by sixty apá òní mọ́sálásí ànábì jẹ́ nígbà tó kọ́ á rí i pé kò tóbi lọ títí àmọ́ tóbi púpọ̀ lọ́jọ́ yẹn tí ó ń ka ẹni tó ń ṣẹ̀gbà Islam ló fi jẹ́ pé lónìí yìí ní mọ́sálásí ànábì sallallahu tó yẹn bá wọ̀ bẹ̀ nínú nǹkan tí wọ́n ṣe síbẹ̀ yìí òun náà ní kí wọ́n sàmì sí bóun ní mẹ́sàlásí ànábì sallallahu alaihi wasallam ti ṣe tóbi tó ní ayé ànábì sallallahu alaihi wasallam báwo ló ṣe máa wọ́n sàmì sí ẹ̀rí lókè àwọn òpó òpó òpó tí wọ́n ṣe ẹ̀rí bí kan tó yẹ pé wọ́n kọ nǹkan kan sí léde lárúbáwá so pẹ̀lú omi bí omi gold wọ́n á fi color green wọ́n fi wọ́n fi sọ̀ráǹdì ẹ̀ so wọ́n kọ síbẹ̀ pé hadu. مسجد النبي صلى الله عليه وسلم، kí ديوان، dé wọn ibi النبي ما لا ànábì mà láyé ànábì tó ẹ rí láti orí òpó àkọ́kọ́ títí lórí òpó tó parí sí ní báyìí àti ibi tó parí sí lóòrò àtìgbò ẹ rí tó ń sàmì sí. báyìí ni mọ́sálásí ìsẹ̀mbẹ̀ àkọ́kọ́ ẹni tó tún kọ́kọ́ fẹ́ẹ́ tó tún fi tóbi sí i òun ni Umar ibn al-Khattab radiyallahu anhu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi táwọn kọjú sí tọ́jẹ́ kaaba tọ́jẹ́ kébìlà ní ìtìní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ni ẹ̀yìn mọ́sálásí ànábì ní tẹ́lẹ̀ ètò túmọ̀ sí pé ńgbà táwọn kọjú sí Baitul Maqdis ibi táwọn kọjú sí ní ìtìní làwọn máa kọ́ pàkọ́ sí nígbà yẹn ṣùgbọ́n ńgbà tọ́lọ́ ti ṣe lófin wípé ká máa kọjú sí kaaba wọ́n yí kébìlà yẹn náà padà ńlọ́pàá ló fi jẹ́ pé àwọn ilé ìyàwó ànábì sallallahu alaihi wasallam bíi ilé Aisha níbi tá ànábì sallallahu alaihi wasallam ń padà sáláìsì sí ẹ̀yìn mọ́sálásí ni lákọ̀ọ́kọ́ ẹ̀yìn ibi tí mọ́sálásí wà ní lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ìgbà tí wọ́n yí kíbìlà padà síwájú àwọn eléyìí bọ́ sí iwájú ibi tí mọ́sálásí wà kótó wá di pé Al-Walid al tó jẹ́ gọ́vnà Madina rí ìgbà tó ń fẹ́ mẹ́tíláṣí ló wá ra àwọn yàrá bí tó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó wà nítòsí mẹ́tíláṣí ra má ilẹ̀ mẹ́tíláṣí ló fi wá kọ́ gbogbo ẹ̀ àmọ́ fi àwọn yàrá yẹn lẹ̀ ní yàrá àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n jẹ́ kí ilẹ̀ mẹ́tíláṣí gbogbo ẹ̀ Umar làkọ́kọ́ lẹ́yìn rẹ̀ ni Uthman lẹ́yìn rẹ̀ náà ni Abdulmalik ibn Marwan lẹ́yìn ìgbà náà ló kan ọmọ rẹ̀ Al-Walid ibn Abdulmalik ibn Marwan tó bá ṣe fẹ́ mẹ́sàlásì ànábì ní kó tó wá kan àwọn míì àwọn míì àwọn míì táwọn náà gbìyànjú gẹ́gẹ́ bí eh, al-Atrak al-Uthmaniyya àwọn dólà àwọn tọ́kì yẹn àwọn náà kó tó wá kan. التوسعة السعودية التوسعة الأولى والتوسعة الأخرى والتوسعة الكبرى الأخيرة السعودية أني قلي قلي قلي ني جوباتو أم بنيس نانتي سفي مثلا النبي صلى الله عليه وسلم كنت واتي بتودي تولوني نزلو كبيت مثلا النبي واوالوني أفتو بتو بنتان كل مدينة لولاي جون níbi àìníye ìgbà gbogbo Madina náà jùlọ kékeré lọ́ngbà ibi tí mọ́sálásí wa fẹ̀ dé lónìí wọ́n fẹ̀ tó Madina bíi mẹ́ta bíi mẹ́rin so mọ́sálásí anabi nù sallallahu alayhi wa sallam wọ́n gba ìgbà wá wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام النبي صلى الله عليه وسلم يعني صلاة يوقع تابا في لسان مسلا سمي قل له ẹgbẹ̀rún أكبر صلاة a ṣe níbòmíì tó yàtọ̀ sí mọ́ṣáláṣí yìí lọ àyàfi ó túmọ̀ sí pé sọláàtì ẹyọ kan téèyàn bá ṣe nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó lóore ju ẹgbẹ̀rún rú rẹ̀ tó sẹ́ńbò mi lọ. Allahu akbar. sọ ìdínà tó fi dákẹ́ téèyàn bá lọ sí àlùmọ̀dínà kókó téèyàn lọ sí mọ̀dínà náà ni pé wọ́n fẹ́ ṣe sọláàtì nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kí ẹsẹ̀ pé mọ̀ ń bẹ sàárẹ̀ ànábì wò nítorí pé kò sí nínú ìgbàgbọ́ ló kọ fáàn lọ mọ́sálásí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlọ́ láti lọ bẹ ànábì wò láti lọ bẹ sàárè rẹ̀ wò abẹ̀rẹ̀ aka ayà ń kàkùkà ọmọ àtútù kùtù wàlẹ́ anahum ẹ̀dọ́lẹ́mu ànfọ́sọ̀rọ̀ جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا wọn bá wa bọ̀ àforíjì wọ́n tún tọrọ àforíjì lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn bá bá pé ọlọ́run bá aláforíjì ní oníkẹ́ ìyẹn sànàbí ò tó kú nù ntọ́sẹ̀ lọ́n tó sẹ́ ànábì wọ́n tọrọ àforíjì ànábì ti kú kí lọ́n wá lọ sí di sáré kí lọ́n wá lọ sí di sáré torí rẹ̀ náà sọ pé kókó ntó ti torí rẹ̀ lọ sí Madina nípa ọ̀fẹ́ láǹfààní àti sísọ láti mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam torí pé àwọn ìlà ìlà tẹ̀lé tẹ̀tẹ̀ mẹsáàgì ayé ti gaari ẹsìn kó àárín ìrìn àjò lọ sẹ̀sìn níbì kan àfi mọ́sálásí mẹ́ta mọ́sálásí Madina mọ́sálásí Káàbà àti mọ́sálásí Baitul Maqdis torí ẹ̀jẹ̀ bá ti wá dé Madina ẹ lọ sí mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ sì sọ̀lá àtúrákà méjì ń bẹ́ẹ̀ kó jẹ́ tahiyatul masjid kó jẹ́ sunnatul wudu tí ó bá jákòókò sọ̀láàtì tọ́jọ́ ràn yẹn kó jẹ́ sọ̀láàtù duha tí ó bá sáàtì jákòókò sọ̀láàtì tọ́jọ́ ràn yẹn tó bá kókò sọ̀láàtì tọ́jọ́ ràn yẹn ẹ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí bíi tá a ti ṣe yẹn lọ́ba tán. ẹ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí bíi dáńtẹ́ ṣe sọ̀láàtì yẹn ẹ ti láǹfààní àti ṣe sọ̀láàtì ní mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam yẹn lẹ́yìn sọ̀láàtì yẹn ẹ rìn síwájú ẹ wá lọ sálámù sànábì sallallahu alaihi wasallam nínú sàárè rẹ̀ nítorí pé àtàbẹ̀rù tàbẹ̀rù kókó tó gbé wá sí Madina ni pé ẹfẹ́ ti sọ̀láàtì mọ́tíláṣí ànábì sallallahu kò burú kí sísàbẹ̀wò torí rẹ̀ ṣíṣe sọ̀láàtì ẹyọ kan ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó lóore ju ẹgbẹ̀rún sọ̀láàtì tó ṣe ń bomi lọ ibòmí yẹn ọba àjẹ mọ́sálásí ọba àmọ́jẹ mọ́sálásí ibòmí yẹn ọba àjẹ mọ́sálásí tó ṣe pé inú Mẹdínà náà lọ wà àbí lumi kò bá jẹ́ tòsí mọ́sálásí ànábì mọ́sálásí yẹn wà kò sì jìnnà sí sọ̀láàtì ẹyọ kan tó ṣe mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó lóore jẹ gbẹ̀rún irú rẹ̀ lọ tó ṣe ń bomi sọlẹ́ẹ̀tún yẹn ni pé nàkìrọ̀tún fi siyaqi àbí fi siyaqi al-ithbat fahiya mutlaqa sọlẹ́ẹ̀tún kò bá jọra yìí sọlẹ́ẹ̀tún kò bá jẹ náà fìlà gbogbo sọlá ti kán tó o bá ṣe ní mọ́sálásí ó lórí ju ẹgbẹ̀rún sọláàtì tó sẹ́ńbò míì lọ àyàfi mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ nítorí pé sọláàtì ẹyọ kan tó bá ṣe ní mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ ó lórí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn subhanallah mi àtò àlè mi àtò àlè tí mọ́sálásí ànábì sallallahu alaihi ó sì jẹ́ àlè. ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí. ó jẹ́ ti àwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin nítorí pé mọ́sálásí náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fáwọn obìnrin tó ń jẹ́rú ọlọ́run láti ṣe sọ̀láàtì ní mọ́sálásí ọlọ́run ṣùgbọ́n sọ̀láàtì kan bá ṣe ń lé wọn ó lóore ju kí wọ́n lọ sí mọ́sálásí lọ ó tún lóore ju kí wọ́n lọ sí mọ́sálásí ànábì gan lọ aláhùn àti ó túmọ̀ sí pé àwọn obìnrin ọlọ́run pọ́n wọn lé púpọ̀ sọláàtì tẹ bá ṣe nínú ilé yẹn ọlọ́lá onílàádájú ètò ọlọ́sẹ̀ mọ́sálásí lọ tó fi lórí mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà salatun fi masjidi hadha hadha wọ́n ní isharatun ìlà mọ̀ọ́júdìn wọ́n máa lo hàdá láti tọ́ka tìǹtìǹ bẹ̀ sọ̀lẹ́tún tí masjidi hàdá sọláàtì kátó ọba ṣe mẹsàlásì mi yìí ṣé mẹsàlásì rẹ tó wà ń gbà ní àbí ní tí mẹsàlásì padà dà fi masjidi hada ṣe masalasi anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ òdi wọn bi dáná bi kọ́ masalasi rẹ̀ sí ń gbà wọn ọba àti renovate ọwọ́ bi tọkọ sí yàtọ̀ síbi tí extension dé ní àbọ̀ kárí gbogbo extension ìyapa wà láàrin àwọn olùmọ̀ àwọn maliki àwọn wo wọ́n ma ìṣara yìí ìsọ̀lẹ́tún fi masjidi hada ẹni títí ń bẹ̀ lànà bí ń tọ́ka sí bàtà àwọn olùmọ̀mí ti sọ pé rárá anábì tọ́ka sí ní tó ti bẹ nísìn ntí ntí bẹ bá sì bí ara rẹ̀ náà ni ara rẹ̀ náà ni sáà ti rí i pé inú mọ́sálásí ló ti ṣe sọ láti ké sòde mọ́sálásí nítorí pé sọ̀lá tún fi fi gọ́rùfìyà sọ̀lá ti o ọba ṣe nínú yàtọ̀ sẹ́ni tó ṣe sọ̀lá ti ní àgbàlá mọ́sálásí ó ṣe sọ̀lá ti ní mọ́sálásí. àdébì kan sì wà tí wọ́n gbà wá ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ pé huwa masjidi huwa masjidi wa in imtadda ila Sana'a aw kama jaa pé mọ́sálásí mi kò bá fẹ̀ títí dé Sana'a ní Yemen ìyẹn ni kí wọn bá fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ kó tún dé Yemen mọ́sálásí mi ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ala ìtọ́dọ́gba ni pé gbogbo bí wọ́n bá fẹ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam dé tí ẹ̀ bá ti sọ láti nínú rẹ̀ àwọn kan pé ó ní ládàá ńlá kìí ṣe pé ọ̀wọ́ ìtànàbì sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ nítorí pé eléyìí tí wọ́n fi kún náà ara rẹ̀ ni tí ó sì sí pé mọ́sálásí ànábì ni ó ti pọ̀ báà eléyìí túmọ̀ sí pé mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam náà ní mẹsàlásì rẹ ọmọ jẹ gbogbo ibi tó wù fún ọfẹ dé ẹrí pé àwọn kan lónìí táwọn bá dé mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam wọn ò ní fẹẹ ṣe sọláàtì ní gbogbo àwọn àyè tuntun tuntun tó ń fi kùn agbọn wájú yẹn ibi tí wọn wo ibi tí wọn sàmì sí pé ibo la mọ́sálásí ànábì ma ibẹ̀ ni wọ́n ma làwọn yóò fi pọ́n bẹ́ẹ̀ ẹni tí wọ́n gbé lẹ́yìn pé kọjá sí sáfù mẹ́ta wọ́n lè fẹ́ tó sáfù mẹ́fà lórí rẹ pé à ibi téèyàn ti gba aládàáni lè kìí ṣe gbogbo kìí ṣe ṣe gbogbo ẹlẹ gbogbo ẹ náà ra mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kọkọ má lọ ya bí àwọn ẹjọ máa ṣe pé ẹ kalibasọlá kalibasọlá wọn wà máa tò síta níbi tó yẹ kí wọn fi rin sọ̀ráǹdì yóò tò síta ẹ wọ òṣèṣọ láti inú mọ́sálásí tọ ilé ìjọba salatun fi masjidi hadha. خير من ألف صلاة فيما سوى إلا المسجد الحرام مسجدي كنت كيف في مسلاتي كيف في مسلاتي في صدر مسلاتي كيف أنا بسوق مسجدي مسلاتي وتقوى أن المساجد لله تو a sọ pé wà á ná lùmẹ́sáàtì lẹ́lí la kó lè tẹ̀lé sọ pé lùmẹ́sáàtì aláàjì la gbẹ́dà. sọkọtà kura ń tẹ̀lé kó a lè sọ pé lumesaati alaaji مسجدي gbeda sokota so kò sí tó burú tó bá kọ́ àkànṣe ní àdírẹ́sì láfi dàmà síra wọn láfi pé tọ eléyìí o mọ́sálásí kìnní kan eléyìí mọ́sálásí kìnní kan masjidul ansar masjidul muhajirin masjidu jami almadina jami kìnní kò sí wàhálà mi kò sí wàhálà mi kí wọ́n ti pé tí wọ́n wá sọ pé mọ́sálásí kìnní kan tí wọ́n á lọ parẹ́ tó wà ní al-masajida tó ajẹ́pẹ́pẹ́ wa ni wọ́n ń pè ní alimẹ́sìlì nàbáwí náà tọ́ màtánàbí sọ pé fi mẹ́sìdì mẹ́sìlásì ni tó o túmọ̀ sí pé nǹkan tá à ń padà wá ń lò yìí pé tí mẹ́sìlásì bá ti jẹ́bi tá a ti ń ṣe júmọ̀ àti àsọ pé jáàmẹ̀ jáàmẹ̀ kò ká gbàgbé mẹ́sìdì náà wọ́n lè pe mẹ́sìlásì ní mẹ́sìdì kó sì jẹ́ kí wọ́n ṣe júmọ̀ àná ń bẹ́ẹ̀ kódà gan-an ó nìpìlẹ̀ nítorí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tí gàba tún ti júmọ̀ àlọ́ wọ́n ṣe ń bẹ̀ ibi tí islam ti bẹ̀rẹ̀ náà lẹ́yìn ìjẹba lẹ́yìn rẹ̀ ó ní wa haddathani an Malik títí dọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu aw an Abi Sa'id al-Khudri àbíkọ́jẹ́ pàtọ́dọ̀ Abu Sa'id al-Khudri ló ti wá ìyapa iyèméjì lọ́dọ̀ àwọn ẹni tó gbà wá sábò rírà ni àbí Abu Sa'id torí àmánà àwọn onípa ń jẹ mú kájàrí owó ló burú rárá o torí àmánà sábò rírà lọ sọ ni àbí Abu Sa'id. أن رسول الله صلى الله عليه وسلم قال قال نبي وآيكاتي ولولوما باكما باوسو ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي ntí ń bẹ láàrin ilé mi àti ibi tí mo ti máa dúró bá yín sọ̀rọ̀ tọ́já ìtọ́ga mímbàrà nábì rawdatun min riyadil janna abata kan ni o nínú àwọn abata aljanna abata kan ni nínú àwọn abata aljanna wa minbari ala hawdi bẹ́ẹ̀ sì ni ibi tí mo ti máa dúró bá sọ̀rọ̀ òkè. Okay òkè omi àbàtà mi lọ́wà òkè omi àbàtà mi lọ́wà ẹgbàá wáyé bí wọ́n ti ṣe gbà wá nù nínú Muwatta ti Imam Malik sábò Hurairah lọ sọ látọ̀dọ̀ anabi àbí Abu Sa'id al-Khudri ṣùgbọ́n al-Imam al-Bukhari àti Muslim àwọn ti gbé jáde gbọ̀nà Abu Hurairah pápó Hurairah lọ sọ ọ̀hàn táwọn bẹ́ẹ̀ àdúpẹ́ tọ ma bayna bayti wa minbari rawdatun min riyadil jannah bí àbàtà kan nínú àbàtà àlùjánnà ní bẹ láàrin ilé mi àti ibi tí mo ti máa dúró báyìí sọ̀rọ̀ láyé ìtọ́ga yẹn àwọn èèyàn nígbà tí wọ́n gbọ́ àdéhìí yìí ó mú kí ọjọ́ pé ibi tá à ń pè ní nínú mẹ́sàlásì ànábì sallallahu alaihi wasallam kọjá pé sàṣà nígbà tó lé débẹ̀ tó ní báyìí láàrin ibi tí ilé tí wọ́n sin ànábì sí wà ilé Àìṣà sí ibi dáná fi ti máa ń dúró báyìí sọ̀rọ̀ so ó sì rọra jẹ díẹ̀ rọra jẹ díẹ̀ so ànábì wa ní àbàtà kanu nínú àwọn àbàtà àlùjànnà gbogbo ìyànfẹ́ jókòó sí látàyè torí ẹ gbogbo èèyàn lọ péjọ síbẹ̀ yẹn <laughs> kò síbi sóòsì máa dọ́là mú láyé <laughs> tọ́ gbà pé kí iṣó burúkú kankan ba lu alẹ́ ẹ̀jẹ̀ kọ́ wa dìde ń bẹ pínrín yẹ bọ̀ táwọn yẹn ti retí àti gbé ọ kúrò láàyè ọwọ́ á kú ni wọ́n wá ní wọ́ ọ kó ń bẹ́ ẹ sì rí pé bẹ́ẹ̀ wọ́n ti fi irú ìtẹ́kàn kọ́lọ̀ rẹ̀ yàtọ̀ sáwọn yòókù síbẹ̀ tẹ́ bá lo ìdí aláwọ̀ pupa pupa pupa sínú mọ́sálásí ibẹ̀ wọ́n lè fi aláwọ̀ ewé rúsúrúsú tí ò tí ò dúdú lọ títí wọ́n tí ò tí ò tí ò tí ò tí ò tí ò jẹ́ aláwọ̀ ewé tó ki lọ títí wọ́n tẹ́ bẹ̀ ó fi mọ̀ pé rọ́ọ̀dọ̀ ló ti wà yìí ó nídìí àlàyé tó ibẹ̀ náà ni ibi táwọn ti ń pèpè fún sọláàtì ayé wọn tí wọ́n máa tọ́ga déédéé ibẹ̀ náà lọ́wọ́ à ibẹ̀ yẹn subhanallah ẹlòmíì gan bá ti dé mọ́sálásí ànábì sọ̀rọ̀ àṣìlá nígbà àkọ́kọ́ ibi tí ọmọ wa kánú gbogbo ìjọba gbà ní wọn fún wọn kàn lura wọn bẹ̀ nítorí mọ́sálásí oníkálukọ́ máa gbìyànjú láti rí pé òun débẹ̀ òun débẹ̀ òun débẹ̀ tọ̀ wọn á ní kí ni túmọ̀ rẹ̀ ẹ̀hẹ́n ànábì sọ̀rọ̀ wọn mi ń bẹ̀rẹ̀ àlẹ́ àhàwòrè ibi tí ó jẹ́ mímbà tí mo ti máa ń bá yín sọ̀rọ̀ yẹn òkè omi àbàtà tọ́lọ̀ ń bùn mí táwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn mi tí wọ́n mú nínú rẹ̀ òkè rẹ̀ ní mímbàrì mi wà. níbẹ̀ yẹn ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ kí ni túmọ̀ rawdatun min riyadil janna ṣé àyíká àlìjánà ti wà lókè pẹ̀lú àbí ànábìkan ń ṣàpèjúwe ni so àwọn olùmọ̀pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ wọn ní bẹ́ẹ̀ ni àlùjánnà ni láti ayé ń bi àlùjánnà ni torí pé gbogbo àyè dáná ti sọ pé máa bẹ́yìn náà bẹ́yìn tí wọ́n mi bẹ́ẹ̀rì rawdatun min riyadil janna ọlọ́run ọba ó mú yóò mú àwọn àyè yẹn ọlọ́run ọba yóò gbé tó bá ti dọ́gbé ndàkùn yá máa kó ńlẹ̀ yóò wá sọ di ègégé kan nínú àbàtà àlùjánnà sọ eléyìí lọ́dọ̀ gbajù nítorí pé tánàbí máa ń sọ̀rọ̀ àní sọ pé kò míìnì ń tọ́sọ̀ kò sẹ́ míìnì ẹ̀ máa ń tẹ́sí bánàbí máa ń parọ́ àwọn míì sọ pé no kò míìnì ẹ̀ kò míìnì ẹ̀ because àwọn máa ń sọ̀rọ̀ eléyìí ẹ̀ nítorí kí wọ́n kàn lè ti àwọn èèyàn lójú kòkòrò àti sílọ́ọ̀nù á abẹ́rẹ́ rádìtì tó sọ pé alìjẹ́nà tó tahta dhilal as-suyuf bí alìjẹ́nà abẹ́ bòójì àwọn àdà lọ́wọ́ Ah, bóòlù àlùjáná ti fẹ́ wà lábẹ́ ji àwọn ẹ̀dá wọ́n kàn ló bẹ́ẹ̀ ni torí kí wọ́n lè bá èèyàn jagun àwọn sọ pé abẹ́ rẹ̀ lọ́wà. wọ́n tún ní bẹ́ẹ̀ náà ni nígbà tí anabi sallallahu alaihi tó sọ pé al-ummu babun min abwabil janna ìyá èèyàn lẹ̀kùn kan nínú àwọn lẹ̀kùn ah, lẹ̀kùn tẹ́ máa fi bọ́nú ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ náà àbọ̀dọ̀ ànábì nù wọ́n ní àbọ̀ màmá sọ alẹ́ jẹ́lẹ̀ kó sí ká wọlé tẹ̀mí sákà gbàlérò ni pé ká gbọ́rọ̀ sí lẹ́nu ká ṣe dáadáa sí yóò jẹ́ àwọn àlùjánnà àwọn àwọn ahlul majaz torí rẹ̀ wọ́n á ní èwo lọ́lọ́lá jù ọ́ ṣé Mákà ni àbí Màdínà tontigbọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ pé mẹ́sàlásì sábà ṣe ní ọlọ́lá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹgbẹ̀rún kan péré sì ni ti Madina ṣé Mẹ́kà lọ́lọ́lá àbí Madina ẹ bá wà dídì ẹ gbà ah, Mẹ́kà lọ́lọ́lá jù ṣe wọ́n ti sọ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn hundred thousand eléyìí kọ́ mọ́ one thousand ṣé bá sọ pé hundred thousand one thousand ẹ pé tí igi mú fi jìnnà sí pàpọ̀ pọ̀ gan because ṣe bá yọ one thousand kúrò nínú hundred thousand jankoko ninety nine thousand tí maka fi ju sọlá ti tẹ bá ṣe mọ́ṣáláṣí ànábì lọ tọ wọn á ní ṣùgbọ́n Madina lọ́lọ́lá jù kí ló dé níbo lóye níbo ni àdìsí kan sọ fún wa pé ó jẹ́ abala kan nù àlùjánnà ní maka kò sí kò sí wọn sọ pé mọ̀kọ́mù Ibrahim wọn sọ pé bóyá ibi tá à ń tẹ̀sẹ̀ sọ̀fà márùwà wọn sọ pé bóyá ibi tá à ń tẹ̀sẹ̀ tọ́wà wọn sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n máa bẹ́yìn náà bẹ́yìn tí wa minbari rawdatun min riyadil janna. torí ẹ̀ làwọn apá kan ni wọ́n ti sọ yìí pé Madina lọ́lá ju Mẹ́kà lọ o torí pé àtìsí kan tún sọ pé mawdi'u sawtin minal خير من الدنيا وما فيها رواه الترمذي بسند صحيح ibi tá a fi ọrẹ sí kòbókò téèyàn kàn kí bọ nínú àlùjáná báyìí ń ṣe tẹ́ẹ́rẹ́ tó ó lóore ju gbogbo ilé ayé àti gbogbo tí ń bẹnu ilé ayé wọn á sọ pé adúrú rọ́ọ̀dọ̀ láàrin ilé ànábì àti mímbà rẹ̀ rọ́ọ̀dọ̀ tó ń mẹ̀rọ̀yà ọ̀dẹ̀lẹ́jẹ̀nà ajọ́kí màdínà lọ́lọ́lájú eléyìí jẹ́ ọ̀rọ̀ tápá kan náà olùmọ̀sán bákan náà ẹgbẹ́ wa tó tún tẹ̀lé lẹ́yìn òun alátọ̀dọ̀ abdullah ibn zayd al-mazini anna rasulillah sallallahu alayhi wa sallam qaal ma bayna bayti wa minbari rawdatun min riyadil jannah ntí ń bẹ láàrin ilé mi àti mímbàrò ibi tí mo ti máa ń dúró báyìí sọ̀rọ̀ tó jáde tó ga àbàtà kan ni o nínú àwọn àbàtà al alimami bukhari àti muslim ló gbé jáde tọ́ gbélé náà túmọ̀ sí pé kò sí ìlú kan láyé tí wọ́n ti sọ fún wa pé nǹkan kan nínú ààyè tó wà ń bẹ ara àyè àlùjáná ni kò sí àfi Madina àfi Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí alimadina gba alimadina gba alimadina gba àwọn ẹni bó àwọn ẹni rádaràda alimadina máa ń lé wọn dànù gẹ́gẹ́ bí ẹwìrì tá à ń fi ń fi iná bó ti ṣe máa ń lé ìdọ̀tí kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ làlùmọ̀dínà máa ń lé gbogbo àwọn èèyàn burúkú kù làlùmọ̀dínà ga púpọ̀ nítorí pé ìlú Islam alákọ̀ọ́kọ́ ni alùmọ̀dínà ga púpọ̀ ibẹ̀ làwọn sọ̀hábà ti sáyé àti ibẹ̀ náà ti gbé ẹ̀sìn Islam tó fi di kárí ayé torí ẹ̀ alùmọ̀dínà láṣẹk ìlú ńlá tó ju gbogbo òlu ibi ọlá ńlá tóbi gbogbo ọlá òun náà ni alimadina tó alimadina ibẹ̀ náà ni rọ́ọ̀dà anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa wọ́n gba ìgbà wa eléyìí tó tẹ̀lé wa kò yàtọ̀ sí eléyìí tó síwájú lẹ́yìn rẹ̀ wọ́n á ní báàbù máa já a fi khuruj an-nisa'i ila al-masajid nítorí wá nípa pé táwọn obìnrin lè máa jáde lọ sí mọ́ṣáláṣí ẹnì pé tọkùnrin wọn ní mẹ́nubà ni nítorí àlọ́sùn òun náà ní káwọn ọkùnrin ọ lọ mọ́ṣáláṣí ìpìlẹ̀ ẹnu tó ṣùgbọ́n àwọn obìnrin àlọ́sùn náà ní kí wọ́n jókòó ńlẹ̀ wọn torí kọ́ náà sọ pé ọkọ̀rùn-ún fi bòyò ti kọ́nà wọn láti tọ̀bọ̀rọ̀jìnà tọ̀bọ̀rọ̀jìnà jàhìlíyà tìlúlá ẹgbàlẹ̀ yín jókòó ẹ̀yìn obìnrin ẹ̀mẹ́sẹ̀ jáde jọ́ máa fò jáde fòtì fòtì fòtì pẹ̀lú ọ̀sọ́ yín ojú dúdú àkọ́kọ́ tó ìdí nu tó fi ń bùkátà pé sáwọn obìnrin náà sì wà lè jáde wọ́n sọ pé àwọn fẹ́ lọ sí lọ́nà àbí wọn ò ní jáde náà ètò bínú o wọ́n gba ẹgbàáwọ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ imam malik anahu balaghahu an abdullahi ibn umar anahu qaal قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله مساجد الله حديث يفسر alimami Bukhari àti Muslim náà gbé jáde ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́ ẹrú fún Ọlọ́run Ẹlẹ́dàá wa láti lọ sí mọ́ṣáláṣí Ọlọ́run Ẹlẹ́dàá wa ẹ má kọ̀ fún un eléyìí tó túmọ̀ sí wípé obìnrin tó bá tọrọ kó n fẹ́ lọ mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ kọ̀ fún o ẹ gbọ́dọ̀ kọ̀ fún o torí àwọn sábàbí alákọ̀ọ́kọ́ wọn náà ni pé ìmá Allahi làwọn ẹrú ni wọn tọjẹrú Ọlọ́run gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ abidullah àwọn ẹrú Ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà jẹ́ àwọn ẹrú Ọlọ́run kẹrù Ọlọ́run kankan mẹ́tì ẹrú Ọlọ́run míì lọ́nà láti lọ́ọ́ sí náà. ṣùgbọ́n wọ́n ní masajid sábàbí mi nù tó bá ní mọ́sálásí ọlọ́run làwọn fẹ́ lọ ẹ má kọ̀ fún wọn. nítorí pé báwo ni mọ́sálásí ṣe jẹ́ sọ́kùn tí ò jẹ́ sóbìn ilé ọlọ́run ni mo lọ obìnrin náà kọ́ ilé ọlọ́run ni mo lọ a sì máa pé ọkùnrin yóò sin lọ́wọ́ bí ó ti rálì jẹ́ náwọ̀ obìnrin náà sin lọ́wọ́ bí ó ti rálì jẹ́ náwọ̀ tó ń ti bá a sọ pé sọ láti rẹ̀ ń lé rẹ̀ ọlọ́ láti ètò lọ sí mọ́sálásí lọ àmọ́ wù láti lọ mọ́sálásí lọ. ṣùgbọ́n pabambari rẹ̀ ni pé yóò tọrọ yọ̀ǹda torí látàmúnàrú ẹ gbọ́dọ̀ kọ ẹ gbọ́dọ̀ kọ fún wa alimánìrú ni alimánìrì yàkùdí alẹsẹ̀dá yàkùdí ìbílẹ̀sẹ̀dá kíkọ̀ fún wa láti kọ̀ fún wa ó túmọ̀ sí pé wọ́n gbà yọ̀ǹda náà nítorí pé ẹni tó kọ̀ fún ó lè má gbà yọ̀ǹda kọ́ sọ fún pé ah ojoojúmọ́ náà lọ́mọ lọ mọ́sálásí ni mójútó nǹkan báyìí má lọ mọ́sálásí lónìí ṣe sọ láti rẹ́nu lé àmì ìsìláàmù fi hàn pé tí a bá tọrọ ọ̀yọ̀ǹda ẹ mọ́kọ̀ fún wa lópin ìgbà tó wá sí mọ́sálásí ọlọ́run fẹ́ lọ. la tamna'u ima Allahi masajid ǹjọ́ túmọ̀ sí pé obìnrin náà kàn gbọ́dọ̀ máa fò jáde fòtìfòtì ńlé rẹ̀ ẹ nítorí ọlọmọ gba yọ̀ǹda ẹ mọ́sálásí mọ́ ń lọ àmọ́ ṣe pé bómi mọ́ ń lọ à má ṣe nǹkan tó fi wá jẹ́ pé àwọn mọ̀lẹ́kọ̀ máa làánà rẹ̀ mọ́sálásí lọ ń lọ lódodo tó ṣùgbọ́n kọ́ ọ̀rẹ́ òfin yọ̀ǹda láti lọ sọ́wọ́ ayẹ kọ́ fẹsẹ̀ lẹ́sẹ̀ kọ́ kó mórí lébi tó ọlọ́run lọ kí mọ̀lẹ́kọ̀ máa ṣépè fún ẹ ọgbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ọ̀kẹ́sẹ̀ ọ̀nà ìlẹ́kọ̀ọ́ tó tó kọ̀ fẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ni ẹlòmíì ti jáde gbàtọ́ kọ́ sọ pé à ìyìn ọ̀dà fún ọkọ lọ pé kò burú náà wá bí ọ̀dà kọ́ wá di mi lọ́nà <laughs> ọkọ náà nìyẹn tọ́ba bí ọ̀dà lẹ́nu wọ ìyàwó gbà lónìí pé tí bí ọkọ dà. látẹ́m nàrún ìmá ọlọ́hìn mẹsàájì lọ́lọ́ ẹlòmíì ọ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ pé kí n lọ wọn fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi láti lọ èmi lọ mọ́ṣáláṣí o bàbá yà mọ lọ mọ́ṣáláṣí òun fún ròyìn ni ẹ ṣe o tó bẹ́ẹ̀ o tẹrú ti dá tó mọ lọ mọ́ṣáláṣí kó lè mọ ní for your information kìí ṣe irú eléyìí ní Islam wò ọgbà yọ̀ǹda ọgbà yọ̀ǹda gbígbà yọ̀ǹda òbúkátà kẹkọ̀wé àmọ́ wọn fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi láti lọ mọ́ṣáláṣí ẹlòmíì gbéraga ń dà láàmú kẹ́ ẹ máa tọrọ yọ̀ǹda pé kí ni ẹlẹ́wọ̀n ni mi ìyàwó ni ọ̀nà ìyàwó gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó di kọjá jù wọ́n tún gba ẹgbàá wá mi wá láti ọ̀dọ̀ bónú sàáyì àná rasulullah sallallahu alayhi wa sallam qaal idha shahidat ihdakunna salata al-isha fala tamassanna tiba ẹgbàá wáyé kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ìmáàmù Malik ṣùgbọ́n fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ìmáàmù Muslim nítorí pé ó já lọ́dọ̀ ìmáàmù Malik mursal ẹni tó ní ẹ anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tábìrì ní Busr bun Sa'id so ṣùgbọ́n àwọn olùmọ̀mí àwọn wá sàhábà tí ọgbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wọ́n wà láwàárí wọ́n á rí pé Zainab ni ìyàwó Abdullah ibn Mas'ud radiyallahu anhuma níbi ànábì ní tẹ́ bá lọ ṣe salatul isha ẹ gbọ́dọ̀ fílọ́fín dàpàrà tẹ́ bá lọ ṣe salatul isha ẹ gbọ́dọ̀ fílọ́fín dàpàrà eléyìí ò túmọ̀ sí pé tó bá gbé sọ̀lá tù mí lẹ́nu lọ sí kẹ́ fílọ́fín dàpàrà o kò túmọ̀ síbẹ̀ gbogbo sọ̀láàtì tẹ̀ ń bá lọ sí ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà para gbogbo ìgbà tóbi ni wọ́n bá jáde ńlẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ fi lọ́fíńdà para nítorí máa ń ṣẹlẹ̀ tọ́wọ́ pọ̀ jù náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn sọ̀láàtì lè ṣe àná wọn máa ń sábà wá àti àṣùbà nígbà tí Àìṣà sọ pé tá a bá jáde tá a da sọ agbàgẹ̀rẹ̀ tá a dábòra tá a wé mára àwọn èèyàn tiẹ̀ dá tani tani mà títí tí wọ́n fi lọ lẹ́yìn ìgbà tí wọ́n bá parí sọ́lá nítorí òkùnkùn sì wà lójú sánmà. títí sọ̀láàtì rẹ̀ iṣẹ́ àṣàkójú òkò túmọ̀ sí pé sọ̀láàtì mi tó bá fẹ́ wá o lè fi lọ́fíńdà sára rárá o nítorí pé àdìsí mi sọ pé wọlé ẹ̀kúrújì náà tẹ̀fí là jáde lẹ́ni tí ò fi lọ́fíńdà sára tẹ́ẹ̀bà ti lọ sí sọ̀láàtì ẹ̀ jáde lẹ́ni tí ò sọ̀sọ́ lẹni tí ọtọjú tí ọtọ mú ambọsibọsi pa mọ akún ètè lọdà kọtọkọtọ nà èmi sọ láti lọ sọ fún ọ lọ sí àhàǹgbà tó lọ sọ pé látàm nàrún ìmá allah masajid allah ẹ mọ́kàn fáwọn obìnrin tó jẹ́rú ọlọ́run láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run ó túmọ̀ sí pé wọn ọba àgbà yọ̀ǹda tó bá sọ pé ilé ibi tó jẹ́ ibi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kórìíra jù làwọn bá ń lọ bí kó sọ lọ sọ́jà ẹ lè kọ́ fún un ọmọ tí mẹsàlásì ẹ gbọ́dọ̀ kọ fún tóbìnrin bá ń lọ mẹsàlásì yóò jáde tẹfilẹ láì jẹ́ kó fi lọ́fíńdà sára láì jẹ́ kó sọ̀sọ̀ oró dẹ́dẹ́dẹ́ ọkàn dúdúdú rárá ebi mẹsàlásì lọ ńlọ ńlọ sí náà. ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn ni wọn látọ̀dọ̀ Atika binti Zayd múnú amúr múnú Nufayl. ìyàwó Umar ibn al-Khattab radiyallahu anhu annaha kanat tasta'dhinu Umar ah eléyìí sojú dáadáa ní tó pé ima Allahi masajidullah ó ti tọ́ka sí pé wọ́n gbà yọ̀ǹda tó lè tẹ̀ wá sojú abẹ́ kù ní máa tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ibn khattab láti lọ sí ṣùgbọ́n bá ti ní mo fẹ́ láti lọ sí mọ́ṣáláṣí kò ní sọ̀rọ̀ pé lọ àbí má lọ ẹ̀rí <laughs> pé rẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ láyè sí náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìgbà tí wọ́n sọ fọ́kọ rẹ̀ kí wọ́n fẹ́ lọ mọ́ṣáláṣí ọkọ ọ̀dáhùn tẹ́ ẹ gbà ní àbẹ́ ẹ gbà tẹ́ ẹ mọ̀ pé òun fọ́n ròyìn náà ni pé òun fẹ́ lọ mọ́ṣáláṣí ọ̀la ìmọ̀sí yìí ṣe pé mọ̀ ń fẹ́ kíkẹ́ yọ̀ǹda fún mi láti lọ mọ́ṣáláṣí yóò wá sọ pé mọ̀ yọ̀ǹda rárá mo fẹ́ lọ mọ́sálásí tó bá yá ní ìsìn máa parí tẹ́lẹ̀ tí mo sì mọ́ lọ mọ́sálásí kọ́ mọ́kọ́ ọkọ̀ yẹn ni pé nǹkan fún ọ ní information nítọ́ lólobó àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o eléyìí yọ gbà yọ̀ǹda ìyàwó rúmọ̀ yọ gbà yọ̀ǹda kó o fẹ́ lọ mọ́sálásí fẹ́ rúmọ̀ rọ àdàkẹ́ kò ní sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọkùnrin dídákẹ́ ọkùnrin tó dákẹ́ wípé gbàtóbìnrin ni mo fẹ́ gbà yọ̀ǹda pé mo fẹ́ lọ mọ́sálásí òun ó dákẹ́ dákẹ́ pé ah ó bá pé tèmi ni kọ́ ọ má lọ bí kankan ló pé o jókòó lè rìn torí pé ànábì yìí náà lọ sọ pé sọlá àti tẹ ẹ bá ṣe ń lé yín lóore ju èyí tẹ ẹ bá ṣe mọ́ṣáláṣí lọ kí wọ́n á sọ̀rọ̀ kí n pé ọmọ lọ kó mú mi kọ́ lọ́lọ́ kí kọ́ lọ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́lá pé ṣé bí ànábì sì ní kẹ́ ẹ ti wá lè tá bá gbà yọ̀ǹda àbá sì wí <laughs> ọ̀dà bíi ayé ti báyìí tóbi náà ọmọ gbọ̀ngàn kékeré òní tẹ lọ àbí ńlá tìbá náà ní sọ pé kẹfì wà lẹ́ka lọ àbá àfa náà ni wọn. <laughs> torí ẹ ó mọ̀rọ̀ àdàkẹ́ pé tó pẹ̀tọ̀kù obìnrin yìí because ó ti mọ̀ ẹ́ pé àwọn lẹ́kọ̀ọ́ tọkọ ọba ní kò wọ́n lọ tó ń ti kọ́ dákẹ́ wọn tóun ò sì sọ̀rọ̀ tí ó fi mọ̀ pé wọ́n lọ wọ́n lọ yọ̀fẹ̀sẹ̀ lọ tó bá rí i pé Umar ti dákẹ́ kọ́ sọ̀rọ̀ obìnrin yẹn wàá sọ yìí pé wàláhì la àkùrọ̀jánà mo fọ́ lọ́gbọ́ra pé mi ò jáde <laughs> mo fi ọlọ́gbọ́ra pé ń jáde ilẹ̀ ẹ̀ǹtẹ̀mnáàni àyàfi tó bá kọ̀ fún mi láti jáde sẹ́mi kọ́kọ́ sọ̀rọ̀ obìnrin náà gbọ́n mo fẹ́ gbàyọ̀ǹda pé mo fẹ́ lọ mọ́sálásí ọkọ dákẹ́ obìnrin mo fẹ́ lọ́gbọ́ra pé wọ́n jáde o àfi tó bá yà kọ̀ fún mi tó ajẹ́pọ̀ ti mú ọkọ náà pé tọ̀ àwọn òkúkú sọ pé kí n padà jókòó ìgbà tí mo sọ fún ọ pé màá jáde kò sí wàhálà fala yamna'uha Umar sì ní kọ̀ fún nítorí àwọn ọ̀fẹ́ sẹlọ̀n ọ̀fẹ́ takolana nabi Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá ń fi kálukú lẹ̀ pé kí ló mú èwo ni ọba wù ọ jù nítorí ó wù ọ náà ni kí àwọn olè jókòó kálẹ̀ ó sin lọ́n lé kọ́tọ́jú ọmọ rẹ̀ ń tó bá ní mọ́sálásí náà lọ́fẹ́ lọ mọ́sálásí lọ́fẹ́ lọ́fẹ́ anyị nǹkan ni wọ́n rí gbégun wọ́n tóbìnrin bá ti róbìnrin òfófó bẹ̀rẹ̀ nu bá òfófó bẹ̀rẹ̀ gbogbo tí ìsara rẹ̀ ọ bẹ̀rẹ̀ nu ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá lòun lọ ṣe sọ láti yẹn ń lọ gbọ́ láhàn ni o bí kẹ́ ẹ máa kí wọ̀ fẹ́yìn rówó rẹ̀ jẹun gbogbo àwọn fìtínà ńlọ fà fẹ́ máa ní kó jókòó kò torí pé ó ti wọṣọ tuntun tí ọ̀wọ́rù rẹ̀ rí tẹ́lẹ̀ wọ́n fẹ́ kí gbogbo ara yóò rí pé à ẹ̀yin lẹ tuntun bá tọ̀ wọ́n tún gba ẹ̀gbà wá wá látọ̀dọ̀ Aisha zawujin nabi sallallahu alayhi wa sallam anaha qalat ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam wọn lọ sọ pé law adraka rasulillah sallallahu alayhi wa sallam ma ahdatha an-nisaa lamanna'ahunna al kama. منعه نساء بني إسرائيل إبواي يحيى ابن سعيد ọ̀kan nínú àwọn tó gbẹgbà wá wá ni ó lóun wá sọ fún amra tó ń gbà lọ́dọ̀ tiẹ̀ náà wípé àwọn múni ànísá obìnrin israẹli mẹsáájì sáwọn ọmọ obìnrin nínú àwọn ọmọ israẹli wọn ni wọn gbọ́dọ̀ na'am ó ní alimami Bukhari àti Muslim náà gbẹgbà wá ìjáde ó fẹsẹ̀ rìn lọ. Aisha ń sọ pé tó bá pa nàbì bá ba irú táwọn obìnrin padà wá dálẹ̀ yìí ni níbi <laughs> ò làdájọ kù táyìsá fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lamana ahunna masajid anabi ọba ti jẹ wọn dé mọ́sálásí ma olóòtú ni ká má kọ̀ fún wọn láti lọ mọ́sálásí ká má mú ní ahunisa ọba ní Israel gẹ́gẹ́ bá ti kọ̀ fáwọn obìnrin Israẹli láti máa lọ ibùjọ́sìn wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé tí àìsà fi ń sọ ti ń sọ nípa káwọn obìnrin ní tí wọ́n dálẹ̀ wọ́n ti dání tó sí pé wọn ò lè jáde láìsí lọ́fíńdà sára mọ́ wọ́n fi ní sí à láti mẹ́lì mẹ́wàá ni yóò ti máa gbọ́ tọ́ bákan náà ká soge wúwo soge wọn pọ̀rọ̀ soge bá ti pọ̀ owó tí wọ́n ná soge bá ti pọ̀ ẹni tó soge òun kò ní fẹ́ gbé pamọ́ yóò fẹ́ gbé hàn yóò fẹ́ gbé hàn àwọn èèyàn pé kí wọ́n lè wo pé kíláàsì tòun ó kọjá gbogbo sísọ gbogbo àwọn obìnrin rondórondó kan àbí kìnnìkan wọ́n kéré sí nọ́mbà wọn yóò fẹ́ ṣe bẹ́ẹ̀ bákan náà ìwọ̀nba ni làwọn obìnrin jẹ́ni tí ń bo ara wọn láti rí máa gbogbo aṣọ tó ń bá wọ̀ wọ́n fẹ́ yẹ wọ́n fẹ́ jẹ́ kó kó yanu ń bì kan wọ́n fẹ́ jẹ́ kó kó dẹjú lẹ́ ń bì kan so that àwọn yóò fi rí nǹkan tí ọ̀yẹ́ kún orí lára wọn kí ló ń dà àwọn obìnrin láàmú gba wà láàyè. níta ni o gbé pamọ́ lòfin tàwé ròyìn ẹlòmíì ti lọ́kọ̀ fa tá ló ń tún polówó ọjà fún. ọlọ́run lọ́ọ́ sí lọ́ọ́ ó sì ń gbé gbogbo ọlá hàn ń gbọ́sọ̀ hàn ẹlòmíì ọwọ́ bàtà tó ṣe pé àárín kí lẹ́nu bó ṣe tẹlẹ náà wọ́n ṣe kì kì kì ìwọ tí ọsọ fọ́ọ̀nù lọ sí lọ bó ṣe tẹlẹ yẹn ọdọ àti pé yọ pàkíyèsí ẹlòmíì yóò tuntun ọwọ kí lọ fẹ́ fi gbà kí lọ fẹ́ fi gbà olùkí lásán lẹ́sìn Islam sọ pé ìgbà tí àìlèmáàmù sábà sá ti tọ́yẹ kó obìnrin nìkan lọ́mọ ibi tọ́ka kí òǹde kọ́gbẹ́nu rẹ̀ lọ́kọ́ sẹ́nu déédéé síbi yọ ọ̀wọ̀ kí lè má mọ ọ̀ka súrà mi tọ́ba yìí ṣé má fẹ́ dínà gbogbo aburú náà so bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó máa ń yára láti ṣe gbogbo ní ọ̀dà láyé ìsìn ẹni kí wọ́n lè máa lura wọn láyé obìnrin mọ́ṣáláṣí kí ló dé kí ló dé kọ̀mọ̀sí màmá màmá sábà pé ọmọge ọmọge ní máa jà àbáwọn ọmọ kéke àwọn màmá màmá à wọ́n lè sọ pé tọ́ ṣé ẹ lè bá wọn parí ìjà yìí àwọn obìnrin bá ṣé ẹ lè bá àti lè parí rẹ̀ ń jà wà lè sọ̀rọ̀ sí ní kẹfí pàṣẹ à torí àwọn lè náwó síra àwọn ni ẹ máa lura ibi tá o <laughs> báwo bí ṣe máa ṣe tí wọ́n lò tọ́ torí ẹ̀ ní Aisha sọ pé wọ́n á gbá Ànábì sallallahu alaihi wasallam ní táwọn obìnrin dálẹ̀ yìí kò bá kọ̀ fún wọn láti máa jáde lágbà pẹ̀tọ̀ anábì sallallahu alaihi wasallam ọmọ kọ̀ ma ọlọ́run ma ń hawa in huwa illa wahyun yuha anábì sọ̀rọ̀ fẹ́nu ntọ́lọ́run bá fi ránṣẹ́ sí ní máa sọ tó ọlọ́run sì mọ gbogbo nǹkan ọmọ tí ó padà tẹ̀lé sòkòtò ní kánábì sallallahu alaihi wasallam ó ní kọ̀ fún wa láti kọ̀ fáwọn obìnrin láti máa lọ torí ẹ nísìnyí àwọn aṣọ pẹ́yìn gbẹ́sìn yìí débi pé kò lè sáyò kófin inú mọ́tíláṣí tí ẹ gbádùn ẹ gbádùn so ẹ rí i pé ẹ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣe mọ́tíláṣí kalẹ̀ táwọn obìnrin náà bá wá tán láwọn fẹ́ ṣe sọ́lá wọn ní ríbi dúró kọ́lá wọ́n tún dájú máa pé wọ́n sọ fún báyìí obìnrin bá ń bí so torí ẹ obìnrin náà ṣe sọ́lá gẹ́gẹ́ bọ́kùnrin ó sì ṣe sọ́lá yàtọ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ògiri táwọn apàdà pín sí méjì yẹn wọ́n sọ pé ayé obìnrin ayé ọkùnrin eléyìí ò sí nínú bí wọ́n ti ń kọ́ mi kíláàsì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ṣùgbọ́n láti dín fìtínà kù náà ní gbogbo ẹ̀ ti wá láti dín fìtínà kù àfa ògiri obìnrin mi ò tún dá wàhálà lẹ̀ náà ni obìnrin mi ò dá wàhálà lẹ̀ wọ́n lè àtikọ́ lọ́mọ sàánú bá wọ́n lè sọ pé ẹgbàá wá ẹgbàá wá ẹgbàá wá bàbá ìmáàmù bàbá ìmáàmù bàbá ìmáàmù wá tó bàbá ìmáàmù bá dé bẹ́ẹ̀ ló kọ pé kílódé kílódé ló jẹ́ pé bàbá ìmáàmù ẹlòmíì fẹ́ wọ́n ní bàbá ìmáàmù nìkan ní kọ́sá wà bàbá ìmáàmù náà ó yẹ kó fura ọwọ́ àwọ̀ bẹ̀ tán wọ́n wọ́ ọmọdọ̀ àwọn tí ń wá òwò bàbá ìmáàmù yìí ti pẹ́ kò sí ibi táà ti lè rí ọmọ àbí mọ́tíláṣí ó wá ń dìmọ́ ń dìmọ́ ń dìmọ́ mọ́sálásí fẹ́ di nǹkan mí nù. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yìí fògiri kankan dí àyè ọkùnrin sí tòbìnrin àwọn obìnrin wà lẹ́yìn torí àwọn sọ pé ìtọ́lọ́lá jù ní sáfù tó wà lẹ́yìn jù táwọn obìnrin lẹ́yìn náà sísáfù mi bá dé iwájú rẹ̀ ní ó tó iwájú rẹ̀ ní ó tó iwájú yàtọ̀ sáwọn ọkùnrin lọ sí sáfù alákọ̀ọ́kọ́ ló jù sáfù tó burú jù òun náà lè tọ́ gbẹ̀yìn sáfù tó gbẹ̀yìn jù lọ́lọ́ láti fáwọn obìnrin ètò burú jù tá lákọ̀ọ́kọ́ tiwọn. tọ wọn kọ̀ fáwọn obìnrin israẹli láti lọ mọ́ṣáláṣí tọ wọn mọ sẹwọn káwọn eléyìí tẹ́lẹ̀ náà nínú nǹkan tó wà nínú òfin ni pé wọn ò fi ẹlẹtọ láti tẹ̀lé léwu mọ́ dọ́tọ́ lọ́n ti rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lànàbí lọ́yẹ̀ fún ọmọ tẹ̀lé báyà náà ní tó wà lọ́dọ̀ wọn ètò obìnrin kò lè lọ sí sọ́ọ̀tì lè lọ sínágọ́gù so amos bọ́ sí pé ó wá kó ń dọ̀gá kan ní sọ́ọ̀tì àbí ní sínágọ́gù so bákan náà á rí i pé àwọn ọmọ Ísírẹ́lì yẹn so àwọn obìnrin lọ́dọ̀ tiwọn inú ilé wọn ti ní wọ́n gbọ́dọ̀ máa ṣẹ̀sìn tiwọn wọn ò gbọ́dọ̀ lọ sí àyè ibi tí wọ́n ti ń ṣẹ̀sìn wọn so adúpẹ́ fọlọ́ ọlọ́run fún àwọn obìnrin tí wọ́n alẹ́ tọ̀ tí wọ́n lè lọ mọ́ṣáláṣí ẹ má jẹ́ ká ṣe ẹ̀tọ́ yẹn lò ká fi bẹ̀rù Ọlọ́run ká fi kún ọ̀rọ̀ wa ẹ má gbàgbé gbogbo gbà tí ẹ bá ń lọ mọ́ṣáláṣí lẹ́yìn tẹ́ ti gbàyànjá lọ́dọ̀ ọkọ yín abẹ́rẹ́ tí ẹ ti lọ́kọ lọ́dọ̀ bàbá yín ẹ má gbàgbé pé nítorí àǹfààní tiyín iná ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló fi ṣe léyìí ló fi gborí ahán nàbì sallallahu alaihi wasallam pé kí wọ́n mọ̀kọ̀ fún yín láti lọ ṣùgbọ́n yín náà ẹ má wàá ṣe àṣetẹ́ wọ́n á jẹ́ pé sọ̀láàtì lẹ́lẹ́ ń lọ sí mọ́ṣáláṣí nǹkan mí lẹ̀ mú gbọ́ nǹkan mí lẹ̀ mú gbọ́ ẹ̀wọ̀n kọ́kọ́lọ́kọ́ obìnrin míì látàrí kọ́ jáde àlè ní ọ̀mọ̀ wáká obìnrin míì látàrí kọ́ jáde ìrégbè ní ọ̀mọ̀ wáká bí ìgbà tí ọlọ́jà kan ti ń ta ní ọ̀mọ̀ wá ẹni tí ọba ṣe zìnà mọ́ṣáláṣí ni wọ́n sì sọ pọ̀ ń lọ torí ẹ̀já fi bẹ̀rù ọlọ́run ká fi kọ́ gbogbo ń tá a bá gbé pamọ́ ọjọ́ kan ń bọ̀ tọ́lọ́wọ́n bó tu yẹ́wò máa tóbi lọ sọ̀rọ̀ ìlú. obìnrin bá jẹ́ pé mọ́ṣáláṣí lọ́ọ́ bá ń lọ ọwọ́ àti lọ oró dẹ́dẹ́dẹ́ ọkàn dúdú tí ó ti soge múra ó ṣe gbogbo ẹ̀ ṣèkí á lọ ń lọ sí bẹ́ẹ̀ o. wọ́n ní kí ọwọ́ àpàdé ẹni tí ó fẹ́ ọ ni àbí báwo ló fi wá jẹ́ kí gbogbo oge wúwo yìí gèlè ń kan sámà ṣé ń tọ́ yẹ kápó mójútó nu kìí ṣe ń tọ́ yẹ ká kó mójútó nù ó yẹ kó fi bẹ̀rù ọlọ́run kó fi kún un tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òfin ọlọ́run ti dá lórí pé gbogbo obìnrin tí ó bá jáde kó ń lé rẹ̀ kó jìlìbáàbù jìlìbáàbù òun náà ni ó bó wa láti rí aṣọ gbàgẹ̀rẹ̀ láti orí wálẹ̀ so kó ti jẹ́ni tó ṣe pé kọ̀tọ́jú kọ̀tọ́mú ọ̀tẹ́tẹ̀ kó jẹ́ni tó ṣe pé ń bẹ̀rù ọlọ́run ẹnìkan ìgbà tí òun náà lọ júmọ́ àwìn kan ó rí bí àwọn èèyàn ti ṣe ń pàkíyèsí òun wípé ah ah irú aṣọ èwo lẹ wọ yìí fájì ti fẹ́ lọ disco so ọ̀pọ̀ náà wá tí wọ́n ń pe àwọn obìnrin tó ń mọ̀ pé lápẹ bá ń bá sọ̀rọ̀ awíwíwí kò fọgbọ kèé gbà fọgbọ kèé gbà kí ni wọ́n fẹ́ fi gbà ṣé bọkọ ló ti níyì nígbà tó o sì lọ́kọ kọ̀ yí ọ pé kọ̀ wọ̀wọ̀ kú ọ báwo wá lẹni tó tún ti lọ́kọ ńgbà tó ti pé nǹkan sí ọ ńgbà tó ti pé nǹkan sí ọ wọn ní ọ̀kan aṣọ kan sómi ọ̀bà bàbá ẹ̀rí nǹkan mẹ́ sómi ọ̀bà wọn rọra gbé ìbòrí sí orí ìbòrí ń pọ̀tayọ èjìká gbogbo ẹ̀yìn tó fẹ́ ṣó aráyé ń fi hàn náà ni sómi ọ̀bà torí a'udhu billahi minash shaitani rajim ẹjá bẹ̀rù ọlọ́run Ewo ni rí yọ́rọ́yọ́rọ́ nígbà tó fẹ́ jáde tó ṣe pé tátẹ́gùn bá ti gbé náà nù àní jilbab jilbab ìbòrí tó wọ̀ sórí tó ṣe pé yọ wà látòrí rẹ̀ wá sílẹ̀ tátẹ́gùn ò lè gbà mọ́ lọ́wọ́ áá ìwọ náà wo bí obìnrin ṣe máa ń rẹwà tó bá wà ní jilbab yàtọ̀ sí wọ tó ṣe pé ẹ̀ kí lọ fẹ́ fi jilbab ṣe ọwọ́ àdá ẹgẹ́ bíi adìẹ abó lọ́rùn nígbà tó lo jilbab ọlọ́nkàn lé ìwọ náà bá pẹ̀lú. torí ẹ ẹja bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ má gbàgbé pé lílọ sí mẹ́síláṣí oore lọ́lọ́run ṣe fún wa ẹ má jà fi àìmoore ká má fi bàjẹ́ ká rántí pé gbogbo ń dáǹsẹ̀ níwà bí àkọọ́lẹ̀ gbogbo ẹlọ́lọ́run sì gbé hàn wá àti tó hàn àti tó hàn ọlọ́run ẹlẹ́dàá wa ó jẹ́ kọ́rọ̀ wa kọ́ máa dáa eléyìí jẹ́bi tí a dúró sí níbi ètò wa lónìí huda jalsatul basira tó abẹ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kí àwọn èyí tá a wí kọ́lọ̀ ẹlẹ́dàá kò fi sí wa láǹfààní a ti rí nínú rẹ̀ kí ẹbí ti ṣe jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti kọ́kọ́ fi àwọn èèyàn lẹ̀ wọ́n ti sọ̀lẹ́ lọ sí Baitul Maqdis níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó wá di pọ́pọ́ àwọn láti ẹ̀kọ́ kọjú sí ìhà alikaaba àìsàn ti rí kóṣù mẹ́rìndínlógún lànàbí sallallahu alaihi wasallam fi ṣe sọ̀láàtì sí agbọ̀n Baitul Maqdis àìsàn rí yàbí Umar ibn al-Khattab radiyallahu anhu ti fi hàn wá pé ma bayna al-mashriqi wal-maghribi qibla. eŋti ń bẹ laarin ibùlà ati ibùwọ̀ oòrùn kíbìlà ni ìyẹn fáwọn ará Mẹdínà àti ìlú tó bá dàbí Mẹdínà àìsọpá wa ti ti ń bẹ láàrin àríwá àti gúúsù ní tiwa àti gbogbo ìlú tó bá tiwa. ti gbọ́ nípa mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ló tó báwo ló ní kíkọ́ tá kọ́ ká ò tó Si àti mú kí mọ́sálásí yẹn kó tún fẹ̀ kó gbèrú ju bó ṣe wà lọ. bákan náà látún rí ọlá ńlá tí ń bẹ fún sọ láti kan téèyàn bá láǹfààní àti ṣe nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àtúnrí bó ti jẹ́ pé ibi táàlì jẹ́nà ti wà látàyé ń bí kó tó di lọ́la kiyama òun náà ni mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó kọ́ ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ máa bayna bayti wa minbari rawdatun min riyadil janna wa minbari ala hawri ìdí ń bẹ láàrin ilé mi àti mímbàrò mi àbàtà kan ní nínú àwọn àbàtà àlùjànnà àjẹ́ pé kò sírù rẹ̀ ń bò mí táwọn akpè ibìkan wà tí wọ́n ń pè lálùjànnà ṣáàtú kálukìyàmù tó dé kò sí bí yẹn sì bu kápẹ́yìn aláǹfààní àti bu ìpẹ́rọ́ ọgbọ̀n bọ́ bá dàbò mi ìpè lásán náà lágbà ní pípé àlùjáná ti débi ojú oyè ọmọ òwúlẹ̀ dára ẹ láàmú. tọ́ bákan náà a tún rí àǹfààní tí Islam ṣe fáwọn obìnrin wípé wọ́n lè jáde lọ ṣe sọ̀lá ṣùgbọ́n bùkátà kan kà tọrọ yọ̀ǹda ni lọ́dọ̀ àwọn ọkọ wọn afẹ́ni tó bá ti lọ́kọ lọ́dọ̀ bàbá wọn afẹ́ni tó bá ti lọ́kọ tó wà lábẹ́ bàbá rẹ̀ bákan náà a tún rí i pípé àwọn obìnrin ìgbà tó máa ń lọ sí mọ́ṣáláṣí wọn gbọ́dọ̀ sọ̀sọ́ tí ó wàá mú àǹfi lọ́fíńdà sára kí gbogbo ọmọ ajá fíkánfíkán rárá. a sì rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báwọn ìyàwó àwọn apá kan náà àwọn sàhábà títí máa ń tọrọ lọ́dọ̀ wọn fáwọn fẹ́ jáde tọ́kọ òní kò sáyè. ṣùgbọ́n tó yẹ pé ìyàwó ó lè ní àwáwí kan láti ikú wọn lọ náà níbi pé ìbánabì ló fún ayọ̀ǹda ó lè kọ̀ fún mi ó lè kọ̀ náà nìyí ìgbà wa tìyá ńlá wa Aisha tó ní wá gbá nàbì sallallahu alaihi wasallam tí n táwọn obìnrin ń padà wá ń ṣe tó bá fi lè jẹ́ pé ànábì máa ń parẹ́ ni kò bá kúkú kọ̀ fáwọn obìnrin mùsùlùmí láti máa lọ sáwọn mọ́ṣáláṣí ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ̀ fáwọn obìnrin ọmọ Israel abẹ́lẹ́ ọba ẹlẹ́dàá kó mà fún wa kó fi oore sí nǹkan tó fi mà wá kọ́nà ẹlẹ́dàá wa wa subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم. Nah. dúró lẹ́yìn máa mú mọ́tì ní wàhálà àwọn ọmọdé ìjọba látara pé àwọn òbí wọn náà ṣẹ̀ṣẹ̀ gba islam fáwọn kan lè kàn lọ máa dúró lẹ́yìn imam. oníbèrè bèrè pé ṣé àwọn lè pa ọ̀la dúró àti áṣíkà pọ̀ tí òjò bá ń rọ̀. wọ́n ní kí ni lámẹ́kù nípa pé tí yàn bá kéwì date of birth látara tó wá scholarship fún islamic course. wọ́n ní táwọn máa fi sọ́lá ní àyìnmọ̀ táwọn kọ́yìn ní kíkìlá látara pé àwọn dé àgbègbè kan táwọn mọ̀ ní kíkìlá kọjú sí. wọ́n lọ́jọ́ yẹn náà làwọn ti padà rí pé àyè táwọn kọjú sí ìgbìmọ̀ kíkìlá táwọn kọjú sí. àti àwọn máa tó sọ láyé ẹni àbí àwọn ìsílẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní pé ṣé àwọn lè àwọn lè design eh, ìbára eh, wọ́n táwọn lè design ìbára wọn látara pé bí àwọn ṣe design ìwájú àti lẹ́yìn ọ̀kan rán ní ìrànlọ́wọ́ tó yẹ pé ó máa balẹ̀ náà kò náà ó máa ní àwọn wọ́n ní pé ṣé àwọn lè ní mọ́tì bẹ́ẹ̀ kí ní pámánẹ́ǹtì náà tí wọ́n ti wá parí sọ́lá wípé àwọn náà lè kíjà máa lẹ́yìn wọn táwọn bí àwọn bí àwọn mẹ́ta sí náà. Mm-hmm. wọ́n ní sáwọn lè lo lọ́fíńdà nínú ilé obìnrin làwọn ṣùgbọ́n táwọn bá lò lọ́jọ́ yẹn àwọn kan lè bí àwọn bẹ́ẹ̀ rà nípa táwọn fàyè wọlé padà tó kò jẹ́ wọ́n ní ṣé àwọn lè gba àwọn lè máa kọ́ ìmọ̀ nípa ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ṣe lẹ́gbẹ́ ìmọ̀ àwọn ní mọ́jì dáwọn ìmọ̀ àwọn nípa àti ẹ̀nà àwọn máa wà nínú mọ́jì lásìkò táwọn bá ń táwọn sóbìnrin sóbìnrin àgọ́. wọ́n ní pé ṣé ó tọ́ pé ọmọ àwọn ó wà ní lọ́sà kan wọ́n wá sọ pé wọ́n fẹ́ kóòlù láti ṣàdúgbò mi wọ́n ní káwọn fẹ́ ṣe àyíṣà pé wọ́n fún àwọn ní owó bí i twenty thousand pé àwọn yarí pé rárá àwọn òbí ní sanwó báyìí tó wọ́n máa ń sọ pé ara àwọn báwọn ṣe máa ń ṣe nígbà ọ̀dà wọn ìyẹn pé fún ọ̀bá lè sàn wọ́n máa ń fún ìyẹn wọ́n tó sàn. alhamdulilayi wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ gba islam obìnrin sì làwọn bàtà àwọn ò tí ì nímà nípa bá ṣe máa ṣe sọ̀lẹ́ à táwọn kan lè máa wá sí mọ́ṣáláṣí káwọn ò dúró lẹ́yìn imam káwọn máa sin àwọn èèyàn jẹ bí bá ṣe bẹ́ẹ̀ sì máa ṣe náà nù kó di pé kọ́ ẹ sì mà nípa báwo la ṣe sin lọ́hùn bẹ́ẹ̀ sì máa ṣe nìyẹn so ṣùgbọ́n ẹ gbìyànjú láti wá mà nípa ìsìn torí pé àyífá ìmọ̀ kan àtòdo àyífi ṣe Islam so inṣàlá tí ọlọ́run bá ní kí ẹ lè yọjú níbi tí a bá wá sẹ́kù á fún yín láwọn àwòye tí wọ́n máa ràn yín lọ́wọ́ tẹ́sí tètè gbẹ́sìn Islam yìí wọ́n ní ṣé àwọn lè ṣe sọ̀látò bóòrò àti sọ̀látò làásùrì lápapọ̀ nígbà tó jò bá ń rọ̀ àti sọ pé ìta àṣà lẹ́tà ní kẹ́ ẹ má papọ̀ sọ̀látò magreba àti ìṣá ní kẹ́ ẹ má papọ̀ nìkan àmọ́ bóòrò àti àṣùrì ẹ má papọ̀ nítorí pé lè la rí lákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn aṣíwájú wa rere tóbi dórí àwọn sàhábà ṣé magreba àti ìṣá máa papọ̀ torí òjò wọ́n yìí sábà pa bóòrò àti àṣùrì nítorí ìṣòro àti ìnira tó lè báyàn látàrí kójú ń rọ̀ lọ́sàn irú rẹ̀ irú rẹ̀ kọ́ ni ó báyàn lálẹ́ ju ti ọ̀sán lọ. sáwọn lè yí ọkọ padà sáwọn lè yí ọjọ́ àwọn padà nítorí Islam àwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́mọdé Islam ọ̀gbà kọ́ kọ́ ìmọ̀ kan láti sọ láǹfààní gbọ̀nà arọ́. ìrànjọ́ tá a bí ọ náà lọ́mọ jẹ́ kí ni gbogbo àwọn ilé ọgbọ́n kárẹ́ ní bá ní táǹpù tí ọ̀tọ̀ ni gbogbo ẹ̀ ẹ̀yin mẹ́yìí tó lọ kẹ́kọ̀ọ́ náà tí òṣìṣẹ́ fún ìsìláàmù gbòde kí á la fẹ́ fi rọ́ọ̀tì tí ó bá yẹ pé ìlú kan bá wà táwọn ti fi condition sí ikú ọ̀gbọ́dọ̀ ju ọmọ ọdún báyìí lọ kó fi lè láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa láì máyé ìlú mi tó wá wà láyé tó fi condition sí nǹkan kí ló dé tó fi jẹ́ pé ibi tó fi condition sí ló wù ọ́ tòwó wà ń bẹ àbí gbogbo àníyàn ọ̀dá náà ni gbogbo ẹ̀ yàtọ̀ sí lẹ́yìn gan wọn fẹ́ gbìyànjú ní ìsinmi pé kí wọ́n gbọ́ ibà fẹ́ apply online tó ìyànjú yàn túmọ̀ sí pé wọ́n gbọ́ wọ́n wá gbọ́ wọn gbọ́ tó bá ti yọjú ọdún ọjọ́ orí rẹ padà kò ti sẹ́lọ̀ torí rẹ ò nídìí láti yí nǹkan kan padà ọlọ́run ti kọ́ pé ìwọ kọ̀sọ́nà rẹ̀ ń bẹ̀ mọ́ wá lómi lọ́jà rẹ̀ lọ sí Sudan náà Sudan ò ní kọ́ndíṣàn ọdún kankan lọ sí Egypt àwọn bàbá bàbá bàbá ń bẹ ní dìgírí level ní Egypt tí wọ́n ń kẹ́kọ̀ọ́ láti sọ̀rọ̀ afúnkọ̀kúkọ̀ kí wọ́n má rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí bẹ́ẹ̀ sì ẹjẹ́ bó ti jẹ́ wọ́n ní tí wọ́n bá ṣẹlẹ̀ fún àwọn ti ṣe sọ̀rẹ́ ẹ̀ ṣùgbọ́n hàn pé ibi táwọn kọjú sí táwọn fi ṣe sọ láti yẹn kìí sàlù kébìlà bó làwọn ṣe ṣe inú kọ́jọ́ pọ̀ wádìí ó ti ṣe àyẹ̀wò fínífíní kó tó di pé ó bẹ̀rẹ̀ sọ láti rẹ̀ ó ṣe wádìí ò béèrè lọ́dọ̀ ẹnìkankan wọn lọ́kàn gùn lé bó ti ṣe fẹ́ wàá tún sọ láti yẹn sùn wàá tún sọ láti yẹn sùn. wọ́n ní wọ́n ní táwọn lè dára sí hijabu àwọn ẹni pé jáàbù nísìnyí wọn ran gbogbo kìíní sí létí wọn kọtọ kọtọ kẹ dára sí torí hijab ìtumọ̀ rẹ̀ ní àbíjẹlùbá ìtumọ̀ rẹ̀ lásán tá a gbé wọ̀ láti gbọsọ wa pamọ́ oríṣi méjì lọsọ Ọsọ ara gangan wà ẹhìn ọlọrun ṣe ara wa ọsọ ni Ọsọ ni tá a tún á lò sára wa wá ẹ̀wù jáǹwọ yẹn ọsọ ni so ọsọ yẹn Ọlọ́run ní kẹ gbé pamọ́. àti tara àti èyí tó ṣe mú kó ọlọ́run ní kẹ́ gbé kọ́ àwọn tó kìíní bá wà wọ jìlbáàbù ó ti bu ọ̀ṣọ́ méjèèjì malẹ̀ jìlbáàbù tiẹ̀ wá tó ni wọ́n dára sí la ó ní wọ́n tún rán yẹtuyẹtu sí létí wọ́n tún du wọ́n de gbogbo àwọn lẹ̀kẹ̀ gbogbo kìnnìkan wọ́n tún ṣiṣẹ́ sí lóríṣiríṣi eléyìí ẹ̀ṣẹ̀ hijabu kìí ṣe jìlbáàbù òun gangan fúnra ara rẹ̀ tó bùkátà hijabu àbí jìlbáàbù eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní mọ́tíláṣí tó nílé máa mú wọn wá ti sálámà kó wọn tó dé wọn á bá wọn lé kọ́mà tí wọ́n ń ṣe jàmáà mi tó ń lè darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni ó lè darapọ̀ mọ́ wọn lókun ìgbà tí ò bá ti jẹ́ jàmáà fìtínà jàmáà fìtínà àwọn làwọn tó máa ń tájẹ́tì pé kí lè má mọ̀ parí sọ́lá tó bá ti parí káwọn wá ṣe jàmáà mi nítorí pé wọn fẹ́ darapọ̀ mọ́ irú àwọn eléyìí wọn àníjẹ́ wọn rí sí àtúwọn ká ní eléyìí jẹ́ báwọn wọ́n ní káwọn lè fi lọ́fíńdà sára ńlé obìnrin làwọn kọ́kàn jẹ́ pé àwọn kan bùkátà láti sáré ra nǹkan lóde bíi búrẹ́dì bíi kìnìún kan táwọn sì sáré wọlé àtẹ́bá ti máa tẹ́lẹ̀ fi bó òórùn lọ́fíńdà yẹn nígbà tẹ́ bá jáde kò sí wàhálà mẹ́ àmọ́ wọ ọtí jáde díẹ̀ òórùn rẹ̀ díẹ̀ tán gbọ́n lábẹ́ òfin ọlọ́run ti dáràn eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n ní káwọn lè máa kọ́ kí lọ́dọ̀ ìmáàmù báwọn ti ṣe ń kọ́ lọ́wọ́lọ́wọ́ káwọn tó béèrè nítorí pé ìmáàmù yẹn àmọ̀pọ̀kùnrin náà ni àmọ́bìnrin làwọn tílẹ̀ máa ń bá ń kọ́ àwọn ké gbogbo èèyàn ti túká mẹ́sàlásì àwọn kan ìmáàmù kan làwọn ń kọ́ kí ó léwu torí ṣètọ́ nìkan náà wà mẹ́ lè máàmù kan ọmọ kí ó kan ṣètọ́ nìkan tó náà wà mẹ́ tòyọ́ padà wá di pé wàhálà ṣẹlẹ̀ ẹ̀hìn tí ọ̀sọ́ tí ọ̀yẹ yọ padà ṣẹlẹ̀ Hmm. so tí lè má mọ ọba ẹjẹ kó náà ní ọkọ yín kí ẹjọ ọkọ yín gbà tí gbogbo jẹ máa wà mọ́sálásí èyàn dò láyé àwọn obìnrin ọmọ fún yín alẹ́mtọ́rọ́ kẹ́yìfà yín náà kọ́ alẹ́mtọ́rọ́ kẹ́yìfà láì gbóhùn sókè tí wàá fi ẹ̀rí ó lágbára wọn àwọn wà nílé ìwé kan ọmọ wa fi ti kíláàsì kan sí kan àbí lè wọ́n á ní wọ́n fún wọn pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gba promotion so promotion yẹn ń bùkátà ayẹyẹ tí ẹ tún sanwó wọ́n á bíìlì ní twenty thousand níbi tí gbogbo nǹkan dáa dé so tẹ́lifá tó wá lẹ́yìn nílé sán wọ́n wà ní kẹ́ẹ̀mọ́ ma gbogbo eléyìí rọ́ lásán ìranù èèyàn dàbí ẹ̀kọ́ tó máa lọ́kọ̀ ọ̀nà àti kówó jọ náà kò ní ìtumọ̀ méjì so tí wọ́n ti jẹ́ báńkò nídìí káwọn ṣẹ̀ṣẹ̀ sọ fún yín kékeré mọ́ ọmọ yín kù ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ mọ́ ọmọ yín kù ilé ẹ̀kọ́ tí ọmọ nǹkan kan jọ ayẹyẹ àtàjọ yọ lọ kí lọ́mọ fẹ́ kọ́ mbẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jáde subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka